sọpẹ́ ayé mi padà tún ládùn ìbànújẹ́ mi ìgbà kan ẹ̀rín ló padà wá já sí. ọ̀rọ̀ mi pàápàá já sọpẹ́ ayé mi padà tún ládùn ìbànújẹ́ mi ìgbà kan ẹ̀rín ló padà wá já sí. I welcome everybody this morning. àjọ ọmọ fógún ọdún ó sì ta ọmọ fọ́gbọ̀n oṣù ìyá ò bá ti gbẹ̀yìn ọmọ ọmọ yóò bá dà wá àṣẹ mo bá dà wá pìtàn wípé mo là pọ́njú lákọjá.

mojúmọ́ ire mi ti mọ́ àkókò òkùnkùn rẹ kọjá mojúmọ́ ire mi ti mọ́ àkókò òkùnkùn rẹ kọjá òun ọ̀fẹ́ mọ́lẹ́ bá àwọn tó kọ àwọn tí olúwa dá lọ́lá ojú ìmọ̀ pé alẹ́ mú mi kókó láàrin àwọn ẹni yíyá èmi tí mo fọwọ́ lẹ́rìn wòran ìràwọ̀. padà wá já sí. ọ̀rọ̀ mi padà já sọ pé ayé mi padà tún lájú. àṣé yóò padà bí iná. ìgbà ogun ká tẹ ẹ̀bà ká má rí ọbẹ̀ jẹ́ ká fomi ẹ̀wà jẹ̀bà. Ìgbà yìí mo tó mọ ohun tó lákòókò tó lù wá ti dá. Ó kò ṣàtàrà wá bọ̀ tí kò kò tó àtọlọ́run padà. ojúmọ́ mi ò ní ìgbà kan tó fi tara bọ́ lọ́wọ́ sọ ìrántí. mo kígbe bí ìkílẹ̀ tó mọ́ olúwa sí kíyà lágbà. olúwa gbọ́ òye ìfọ̀ tóra kókó mi kò yọ. ṣùgbọ́n nígbà tásìkò tó olúwa nà méje mi nù. ìbànújẹ́ ti ní ìbàlẹ̀ ẹni ló padà wájà. Lágbájá sọ pé ayé mi padà tó bá kú. Ìbànújẹ́ mi ìgbà kan, ẹ̀rí ló padà wá jọ sí. Ìbànújẹ́ ti dọ̀rọ̀ dúró, ẹ̀rí ló padà wá jọ sí. I welcome everybody this morning. Ẹ pè àwọn ènìyàn wọlé gbé ìsọjí orí afẹ́fẹ́ ń lọ lọ́wọ́. Ẹ̀rí ló padà wá jọ sí. padà wá já sí. àṣìṣe bí ẹgbẹ́ jẹ́lẹ̀ rírí. ẹ̀rí ló padà wá já sí. olùfẹsẹ̀ ayé ìlọ. ẹ̀rí ló padà wá já sí. olùfàsẹ́yìn mi tọ̀rọ̀ ìtàn. ẹ̀rí ló padà wá já sí. olùlẹ̀kùn àdásùn tọ̀rọ̀ ìtàn. ẹ̀rí ló padà wá já sí. I don't know what you are passing through ó máa di testimony láàárọ̀ yìí. bàbá ló gba èmi òkè tọrọ mi wá jayé lójú ó gbà mí lọ́wọ́ ogun ẹ̀gàn ogun adójútì. bàbá ló gba èmi òkè tọrọ mi wá jayé lójú ó gbà mí lọ́wọ́ ogun ẹ̀gàn ogun adójútì ni ìgbà ní kí n máa yìnyàn ilẹ̀ asúwò àtúmọ̀ gbogbo ìdílé gbèsè agbanilọ́wọ́ àṣejìmọ̀. bàbá ló gbáyé mi tóbi tọrọ wíwá jáyé lójú. ó bá mi lọ́wọ́ ogun ẹ̀dọ̀ ogun àdójútì ni. ìwà ló gbé mi lẹ́kẹ̀ ìjì ìjì ayé mi fọ́gbọ́n náà. ọ̀fíìsà wípé kí máa wọ̀ ọ́ kí n bọ́ àgbáyé ni mo dé tọrọ mi wá jayé lójú àwọn ènìyàn wọlé láàárọ̀ yìí. àyíká má bàtà nílé àkìní nílé akọni lájò akọni lójú bàbá ló gbáyé mi gòkè tọrọ mi wá jayé lójú. tọrọ mi wá jayé lójú kó bá mi lọ́wọ́ ogun ẹ̀dùn ogun agbójú tó bá mi lọ́wọ́ ogun òsì ogun agbójú. ṣé ni máa sìn mi kò lè kájú oore bí Jésù ṣe láyé mi o làwọn bá tí mo mú wá bàbá. ṣé ni máa ṣe wọ́n tí mo lẹ́sẹ̀ ọpẹ́ mi kò lè kájú oore bí Jésù ṣe láyé mi o làwọn bá tí mo mú wá bàbá á dá ògo padà fún olódùmarè. we return the glory back to Almighty God. kò sí ẹ̀dá alààyè tó lè bá there is no creator that can compete with him. gbọ́n tí orin yẹn ń sọ. this is the lyrics of the song. ọ̀rọ̀ mi pa ọ̀rọ̀ mi pàpà já sọpẹ́ ayé mi padà tún rí adùn ìbànújẹ́ mi ìgbà kan ẹ̀rí lọ́padà wá sí. turns to testimony. I don't know what you are passing through. mi mọ nǹkan tó ń là kọjá. ṣùgbọ́n ní àárọ̀ yìí. but this morning. ọmọ àdì testimony. you have come testimony amen. ọmọ àdì testimony. you have come to testimony amen. láìdé ṣé àìrí jẹlẹ nìkan là kọjá tó káwọ́ gbéra. is it that someone cannot afford to eat and is foreign torí kò lè sọ ìtàn ni. for you to say that story. ebi àná tó pọ́ kò sọ pé ò bọ́ ẹgbẹ́ ẹgbẹ̀rún lónìí. your yesterday hunger does not mean you don't fit ten thousand. ṣé àìrọ́mọ bí ni. are you barren. ìwọ tí ọ padà lọ ṣe family planning you need to go and do family planning at the end of the day that you don't need a child again. bẹ́ẹ̀ ni sà. that's how it is sà. so don't mama, má má gbà kí ogun ó borí rẹ. don't allow battle to overcome you. don't allow your enemy to overcome you. má jẹ́ káwọn ọ̀tá ẹ̀ borí ẹ. má jẹ́ kí ọ̀tá ó borí. don't allow enemy to overcome má you. má fún ọ̀tá ní ayọ̀yọ̀. don't give your enemy joy. ọkọ ni wọ́n wá. you are looking for husband. ìwọ tó jẹ́ pé ayé ọ̀padà sọ nípa tiẹ̀ pé. do what they will say about you that. àpẹ́kọ́ tó jẹun. Hmm kò ní í jẹ́ bàjẹ́ pé ògo ló padà já sí fún ọ ka bíbélì rẹ o gbogbo ẹni ó lógo ló ní làkọjá ó láìdé ẹni tí ọba ní tàn bá tàn kò ní pẹ́ tí ó fi tán ìrìn àjò ògo sì rí bí wọ́n ti ń wò sá wọ́n máa ń sọ̀rọ̀ pé ayé ká tẹ ẹ̀bà. We using a baba grape. Ká má rọ̀ bẹ̀ jẹ̀bá. And there will not be soup to eat it. Ká fomi ẹ̀wà We use the water of grace to eat it. Tó ti yé ọba hàn. Yes sir. Ara ẹ̀wà five naira. We buy beans of five naira. A wà ní ẹ̀bá wa fomi sí. I will say add water to it. Omi yẹn láwa máa fi òkèlè kan. The beans water will be using it to eat swallow. Ibi àti bẹ̀rẹ̀ ayé jíjẹ. That was how we started catching form. Tó bàbá wa fẹ́ jẹran. If he wants to eat meat. A fi sí bíbu ẹ̀wà sẹ́nu. We are going to use food to take care of the food. That was how we started. Nígbà ọ̀yá bọ́ sí sọkúdà rẹ̀. After a while we ayé kápó gàrí lómi. We steering gàrí with water. Àtẹ̀kọ́ sí. Àpò pamọ́ yẹn díẹ̀. Ẹ̀ka náà We eat it once a day a graduate lórí yẹn. we graduated from there. àbọ̀ ayé ká gbé ẹ̀wà kaná. we are now using grain. ká we slice power beans. torí ẹ̀wà agolo mẹ́ta làwa bíi méje fẹ́ jẹ. a kúrò lórí yẹn. we left there. a graduate sórí mílíkì. we graduated to milk. kan èèyàn méjìlá. milk and twelve people. so a bomi bọ́kẹ̀tì kan láti lè. we are going to get a bucket of water for you there. kò sí n tó burú tí èèyàn là kọjá rí. there is nothing that we know as yet. dá lọ fún agéjù. we go to the àbáyé ká gbé a building complete building for three years. kò sí n tó tó ń là kọjá. there is nothing you are going through. torí o ní ògo ni sá. it is because you are glorious. don't lose hope. má sọ ìrètí nù. má sọ ìrètí nù. don't lose hope. gbogbo ètí mo kà ìláyé dé. all the dimensions. èwo ló jẹ́rìí nù gbogbo ẹ̀. Ah dá lóhùn. bàbá mi gàmbàrí náà jẹ díẹ̀ ló bí. E, èwo ni gàmbàrí rẹ jẹnu gbogbo tí mo kà yìí. ọ̀nà mi jọ gẹ̀kú. so sì ti gbé ilé ọ completed building fún bí ọdún mẹ́ta àtààbọ̀. tó ń tẹ́ àpò fúláwà lẹ́sùn. ọba débẹ̀ ń. so ti sunú sóòbù tó takọ́ tí àpò fúláwà fọdún méjì àtòsùn mẹ́jọ. so ti gbénu you have experience ìrírí sì ni bàbá ògo and experience the father of glory. ṣùgbọ́n bá ọba ní ìrànwọ́ lógo. but if you have vision you must have glory. ẹni ọ̀sọ̀ràn nù ló sògo nù. is he that lost his vision and lost his glory. your vision will build your glory. ìran rẹ ni yóò. ìran rẹ ni ó kọ́ ògo rẹ. oh yes. bí ìran rẹ ọba ti kọ́ ògo rẹ. without your vision building your glory. it will be very difficult for you to get your destination. aṣọ òkúra ti débi tó ń lọ. ìrìn àjò àyànmọ́ òsì rí bó ti wò. bó ọba ńlá kan kọjá. anybody ló lè gàn ọ́. anybody can mock you. ìwọ ni kọ́ kọjú bí ọ lọ. but you face where are going mọ wo ti ènìyàn ń wí mọ wo ti ènìyàn ó ṣe èmi lè mi. I am ọmọ òjò the son of òjò mi ò fara wé èèyàn I'm not comparing myself mi ò fi mi ò sì fara jọ èèyàn and I will not say I am somebody body èèyàn my journey does not represent everybody ìpè mi ọjọ́ tèèyàn my calling is different iṣẹ́ ìránṣẹ́ mi ọjọ́ tèèyàn my ministry is different from other people ohùn mi ọjọ́ tèèyàn my voice is different from other people àgọ́ mi ọjọ́ tèèyàn my body is different from other people ohun tí Olúwa rán èmi what God sent me to do ó ní èmi ń ṣe is what I'm doing gbogbo tí mo là kọjá kó lè bá a jẹ́ ẹ̀kọ́ fún àwọn tó bá súnmọ́ mi láyé whatever tó o bá là kọjá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àwọn kan kú ogun o wọn tọ́jú ogun dé láìdé wo mi Jonathan àti bàbá rẹ̀ ọjọ́ kan ṣoṣo wọn kú sógun ọmọ Élì méjèèjì ogóma ni wọn wọn kú sógun o a méjèèjì lọ́jọ́ kan láìdé ẹgbẹẹgbẹ̀rún ṣègbè sájò ẹni ọwọ́ ara àánú gbà tó tòtò jí wọ́n ní ó dúpẹ́ ọlọ́pẹ́ kele ọlọ́run ò lówó lọ́wọ́ ọ̀rọ̀ owó lẹ̀ o ogun máa sẹ̀ torí owó máa wá ìwọ kọ́ lọ́ọ́ máa wá owó owó lọ́ọ́ máa rán ní sẹ́kì tó kéèsè pé owó máa jẹ́ ọ̀rẹ́ rẹ owó á jẹ́ ẹrú rẹ èèyàn lè wá ọ̀rẹ́ lọ lé kọ́mọ́ bá ọ̀rẹ́ èèyàn lè rán yàn fẹ́ ṣùgbọ́n ẹrú lè yàn rán sẹ́kì kì í kọ́ owó máa dẹrú rẹ ni whatever tó o bá ń là kọjá fi ìbà fún kábíyèsí láìdé sọ́ọ̀sì lérò kan lónìí torí ìsọwọ́ tó fi ń sùn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ò yé mi èmi náà dúpẹ́ dúpọ̀ dúpẹ́ mo ah, dúpẹ́ o mo dúpẹ́ o mo dúpẹ́ o àwọn àna ọmọ ara jà ń torí mi lọ́wọ́ bàbá ògbósì ọ̀tá mi fẹ́ wọn lọ nẹ́jà mo dúpẹ́ mo fìyìn f'Olúwa ah, ah, ọ̀tá mi fẹ́ wọn nẹ́jà my enemy wants me to patronize goods ọ̀tá mi lọ gbẹ́ni wá wọ́n fẹ́ fẹ́ gé nsoko ẹ̀mí mímọ́ ò ṣe o ààyè ẹkún ò yọ ọ̀tá dé wọ́n tẹ́ nílẹ̀ ọlọ́run ní what are you doing kí lẹ̀ ń ṣe wọ́n là ń wòran ni ó níran ta ni wọ́n là dúró dẹ̀gbà tí ọkàn mi lójú ọlọ́run ní no kò sẹ́kúnlẹ̀ ààyè ẹkún ni ò yọ orí bàbá mi ń bẹ pẹ̀lú mi ẹni tó rán mi dúró tì mí bí ogun tilẹ̀ lé bí ìjì tilẹ̀ lé ẹni tó rán mi ń bẹ lójú sẹ́ẹ̀ is at work. ẹ ó ní tẹ̀síwájú ní ìgbàláṣẹ olúwa tẹ̀síwájú sílẹ̀ lérí náà ó ní pẹ̀lú kristi ìṣẹ́gun dájú ọ̀gá bá ọkàn rẹ padà sọ́dọ̀ ọlọ́run ohun tó o bá là kọjá wọ ọkàn rẹ sọ́dọ̀ ọlọ́run ohun tá a lè ṣe náà rè jí àgbàdua ogun máa ṣẹ́ ogun máa ṣẹ́ ogun máa ṣẹ́ ogun máa ṣẹ́ ogun máa ṣẹ́ ogun máa ṣẹ́ wàá gbàgbé nípa ogun ọmọ rẹ kan ní múnú ẹ bàjẹ́ Chara is giving you sorrow. Kàkà kó mú ògo wá ìbànújẹ́ ní mú wá. Is giving you sorrow. Má ṣe pè fún. Don't curse it. Ológun ọmọ ni. He is a glorious child. Má sọ gbólóhùn tí ọ̀dà. Ọmọ tó ń wò yìí. That child. Yóò la àgbáyé já. Ayé àtọ̀rọ̀ sì máa mọ̀ kọ́ra yé wa. Ọba ó forí balẹ̀ fún. Ìjòyè ó forí balẹ̀. Wọ́n fàkọ́ bí ọmọ yọ ọ́ lẹ́nu. Ọmọ rẹ̀ rìn lórí ẹ̀. Wòmí o. Ògo ni o. Yóò sì lo ògo rẹ̀. Wọ́n fi Mósè dá ìyá rẹ̀ láàmú. Ọdún oṣù mẹ́ta ní fi ń gbé pamọ́ sínú yàrá. Ṣùgbọ́n padà di ogun àgbáyé ogun àgbáyé lọmọ tó bí máa ń kàn rẹ pọ̀ má gbà kí ènìyàn yí ọlọ́kàn padà má lùsí òpó iṣẹ́ kan lọ ń wá tí o bọ̀ sí ọ̀gá má sọ̀rọ̀ tìǹù ọkọ ni wọ́n ń wá o rí pé gbogbo àwọn tọ́pẹ́ kan tó márì nínú bíbélì ọkọ gidi náà padà fẹ́ ni o rí Rèbékà ni o rí gbọ́ márì ni kí ló padà fẹ́ ọfẹ́ ìyanu sà gbogbo ntáyé fi kẹ́jẹ́ èèyàn ògo ní padà yọrí sí gbàgbé nípa tí èèyàn lè sọ kọjú sí ti Ọlọ́run lè sọ ayé ò ní nǹkan tó dáa tí wọ́n fẹ́ sọ nípa rẹ̀ ọlọ́run ló ní nǹkan dá wọ́n fẹ́ ṣe nípa rẹ̀ ayé ò ní nǹkan tó dá tí wọ́n fẹ́ wí nípa rẹ̀ ayé ò ní kankan tí wọ́n fẹ́ sọ níre bọ́ọ̀ bá ń fún wọn lóúnjẹ wọ́n ń retí ijọ́ tó ń fáwọn tí wọ́n ó ṣépè fún ọ wọ́n ń retí ijọ́ tí wọ́n ó pera wọn jọ láti wo ẹ̀sìn rẹ̀ ṣùgbọ́n àṣẹ ń bẹ lọ́wọ́ ọlọ́run ẹni ó dá yàtọ̀ ọba ayérayé gba ọpẹ́ wa bàbá mi ẹ̀rù nínú àwọn ẹ̀rù ta láà lè rí ọ̀fìn ta ló tu ọ ta ló lè bọ́ ọ̀dọ́gba. who can be equal with you. ṣé ọba aláyé kan ni. is he earthly king. ẹ jí ọ̀nà wo kè. let him raise up his hand. ṣé ọba àlù kan ni. is he king. àbí emir kan. or an emir. àbí ọba. or the king. ọba àlù wo. king of the state. láìdé sọba àlù yín ni. is he your ọba àbọ̀bà àlù mi. ọ̀dà tó máa ń sí ọba èkó. of Lagos. àbí ọba Afẹ̀. or the king of Ife. àbí ọba Àbàdàn. or the king of Ìbàdàn. àbí ọba Ògbómọ̀ṣọ́. king of Olúgbòmọ̀ṣọ́. àbí ọba Aláké. king of Aláké. àbí ọba Ẹ̀gbá. or of Ẹ̀gbá. ta ló lè bá dọ́gba. who can be equal with you. ṣé emir ló lè bá dọ́gba. is he or who. tàbí ọba bàbá ibo ni ṣé president lè fi ra rẹ̀ wọ́lọ́ bàbá tí ò ṣe é farawé ẹni tí gbogbo ayé ń foríbalẹ̀ fún ẹ wá mọ̀ tó lè jù òun ò foríbalẹ̀ fẹ́ nìkan kan bàbá mi arúgbó ọjọ́ ọlọ́run gba ọpẹ́ wa ìwọ nìkan lọ lọ́hùn lẹ́yìn rẹ̀ ọ̀sẹ́ nìkan kan ẹ̀ ń bá tó péré lọ́lọ́run kántáfíìtì ẹni ọ̀sọ́ bẹ́ẹ̀ ń jẹ́ òní ó ti kú fínfín torí ìwọ ni ọba ẹgbẹ́ ẹgbẹ̀rún pera wọn lọ́lọ́ wọ́n padà kúkú oró kan ni torí ọlọ́run tí àwa ń sìn kìí ọlọ́run òkú kìí ọlọ́run bọ́yá tó ọlọ́run téèyàn máa doubt kìí sí ọlọ́run tí kú lójú iṣẹ́ kìí ọlọ́run tí ọ̀lágbára ọlọ́run tí kìí expire ọlọ́run gba ọpẹ́ wa gbogbo ọba ayé ní expiring date bí tí wọ́n bá ti pé wọ́n máa jáde láyé sá àyàmà sáálí àkàpà gbogbo nǹkan ló ní expiring date bàbá mi kì í expire arúgbó láíláí arúgbó àwọn wòlíì àgbààgbà ọ̀run olórí wòlíì olórí àlùfáà ọba títí láí ẹ̀rù nínú àwọn ẹ̀rù ipa nínú ipa ìmọ̀ nínú àwọn ìmọ̀ ògo nínú ògo ọlọ́run gba ọpẹ́ wa ọ̀n bẹ láyé wa la fi ń yé èèyàn. that is how they call us human ọba padà lẹ́ẹ̀kan. we should go back once. a lè jí mọ́. we can never wake up. ọlọ́run gbọ́. to go, who made báwo bá síjú kúrò lára wa. just take off your head from us. ọ̀tá ò borí. any will prevail by us. wọ́n lépa lójoojúmọ́. they are pushing it every day. ṣùgbọ́n wọ́n rí ọ lẹ́yìn wa. but they seize up behind us. wọ́n wá ń béèrè pé. they are asking us. ta ni ń wa. who is behind you. tá fi ń sàkọ. the mayor should be posted. àwa ni olúwa ni. we say it is the Lord. ó rìn bọ̀. he is walking. ó rìn bọ̀. he is walking. ọdẹ tẹ̀tẹ̀ nú òkun. Ah, he is stepping into the sea. òkun Ah, òkú rí ọsán o Jordan sọ pé ẹ̀gbọ́n oh, ṣe ní problem kí ló dé tẹ́ ẹ fi sá ó ní mo rí ẹnìkan ńlá ó kẹsẹ̀ bomi ó ní tí mo rí ayérayé ni wọ́n pè é ó la òkúta ó dé etí Jordan Jordan ló fẹ́ mọ́ lọ gẹ̀rẹ́gẹ̀rẹ́ sálẹ̀ ó ní no káyọ́ mọ̀ bá sọ pé torí pé ọjà ọ̀dọ̀ ọ̀ra fírì ni ó ní pa padà sókè. he said go back. Jordan padà sẹ́yìn. Jordan went backward. agbára yí ọwọ́ padà. torí iwájú ló mi sàn lọ. ṣùgbọ́n òun padà sẹ́yìn. òkú sọ pé bóò ni àbúrò. how are you my brother brother. ọmọ padà ẹ̀yìn. ó ní mo rí n tó lé. ó ní kí ló rí. ọ̀gá ń tó tẹ́ ti bìlà. òun ló lé mi náà padà ẹ̀yìn. òkè ńlá ó fò bí àgbò. òkè kékeré ń bí pé bàbá kí ló hundred and four ó ní mo rí alágbára ńlá ni ọyọ sí mi ó mèmé òkè kéékèèké wọ́n fò bí ọ̀dọ́ àgùntàn nílá náà béèrè pé ebi ìwọ ń gàn mí yóò ní kí ló dé tó fò bí ọ̀dọ́ àgùntàn ó ní ah, ọ̀gá nǹkan ju nǹkan lọ bàbá mi tí ò sí rí fún arúgbó ọjọ́ arúgbó ìgbà arúgbó àkókò arúgbó láíláí adàgbà má tẹ̀pá adàgbà oh, má lo gíláàsì ọlọ́wọ́ gbọgbọrọ ọ̀rọ̀ ẹlẹ́bùbùkẹ́ ọlọ́wọ́ ńlá agbanilágbàtà oh, ẹ̀rù nínú àwọn ẹ̀rù oh, ipá nínú ipá ìmọ̀ nínú ìmọ̀ oh, ògo nínú ògo kò ṣe é rí fí hmm. kò ṣe é gbájà hmm. kò ṣe é bínú sí kò ṣe é yàn lódì ọba tí ò ṣe é mú ọba tí ò ṣe é gún wálẹ̀ ọba tí ò ṣe é bàjà ọba tí ò ṣe é gbógun tì hmm. ọba tí ò ṣe é lérí sí kì í gba solidarity láàyè bàbá mi gbọpẹ́ wa ọba yéèrè ọ tẹríba wọ́n ní ta lẹ́ dọ̀bálẹ̀ fún wọ́n lẹ́yìn tá à ń dọ̀bálẹ̀ fún ní mo dọ̀bálẹ̀ fàgbàlagbà ọ̀run wọ́n ní dàgbàlagbà ọ̀run ó lẹ́nìkan ńlá ni wọ́n ló ń dà ó ní bẹ lórí afẹ́fẹ́ ó wọnú omi lọ ó jáde láàrin omi ó jókòó lórí afẹ́fẹ́ gbogbo ayé ń béèrè pé àpótí tẹ́ ẹ fi jókòó dà wọ́n wá àpótí wọn ò rí nígbà tó sí wọn lójú kí wọ́n rí ìjókòó rẹ̀ wọ́n rí pé obìnrin ayé òun ló fi tẹ́lẹ̀ jókòó ọba tó jókòó lórí obìnrin oh ayé ayé amásàdá Talia Kafa. Oh, bàbá mi gbọ́ pẹ́ wa. Oh, Ìwọ lọ́lọ́hùn. Àforíbalẹ̀ fún ọ. Ta àrí ọ̀fin? Ìran bàbá ńlá kù bàbá mi ò tó Bàbá mi gba ìyè wa orí ọ̀fẹ́ tá à ń rí gbà. for the grace we receive. orí ọ̀fẹ́ tá à ń rí gbà. for the grace we receive. orí ọ̀fẹ́ tá à ń rí gbà. for the grace we receive. ẹ̀mí mímọ́ gba ọpẹ́ wa. orí ọ̀fẹ́ ojoojúmọ́. for daily grace. orí ọ̀fẹ́ ìgbà gbogbo. for the daily grace. orí ọ̀fẹ́ ìṣẹ́jú ìṣẹ́jú. for that of seven bàbá ayérayé gbọpẹ́ wa. tó o bá fún wa lórí ọ̀fẹ́ mi. if you don't give her the grace. a lè wà láyé o. we can be alive. ẹ̀mí mímọ́ gba ìyìn wa. ọlọ́run títí láéláé. eternal call. títí láéláé lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ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 gbà yẹn ògo forúkọ olúwa gbogbo ẹ̀ṣẹ̀ dáríjì wá àti dé ọlọ́mọ bọ̀ bàbá mi máa bọ̀ ìwọ la fẹ́ rí àfẹ́rẹ́ èèyàn oh, èké pàmásàyà líkàpá bàbá mi máa bọ̀ wá alágbára máa bọ̀ wá ẹ̀rù jẹ̀jẹ̀ máa bọ̀ wá náwó agbára náwó agbára náwó agbára náwó agbára náwó agbára náwó agbára.

say amen. báyìí lolúwa sọ. just say the lord. ta ló gbé omi ìjà kaná. who is that person that put water on water. wọ́n lómi wo ló gbé kaná lómi ìjà. is it the wọ́n ní ta ló fẹ́ bájà òní ìwọ ni. àtòun àtomi tó gbé kaná. the person and the water is the fire. iná tó mú wọn báyìí. may they be consumed by fire amen. aya masadalia kava. ta ló dira ogun. who is set for battle. wọ́n ní kí ló fẹ́ sí olóńgbé ìjà. wọ́n ní ta ni ó nítorí rẹ̀. àtòun àtara tó dì. lórúkọ jésù kí iná mú wọn. ní àárọ̀ yìí ẹ pe àwọn èèyàn wọlé pe àwọn èèyàn wọlé ẹ sí ààrẹ ní twenty one ten ẹ lọ sórí page ẹ lọ sórí youtube so ẹ lọ sórí group messenger Your messenger. ẹ sí ààrẹ káàkiri gbogbo ibi tó bá lè dé gbogbo ọlá wàárí àánú gbà dan àdúrà rẹ gbà láàárọ̀ adédòkun wàárí àánú gbà ọlọ́run dá sọ̀rọ̀ mi wàárí àánú gbà sá. Sunny Black wàá rí àánú gbà Olúfúnmiláyọ̀ ẹ máa rí àánú Fúnmilọ́lá ẹ máa rí àánú Samuel Henry ẹ máa rí àánú gbà Dan ẹ máa rí àánú gbà Adénìkẹ́ ẹ máa rí àánú gbà Màmá Odúọlá ẹ máa rí àánú gbà Mosúre ẹ rí àánú ìrìn àjò àárọ̀ yìí máa pè yín Ọlánipẹ̀kun ẹ máa rí àánú Ajakudiratu ẹ rí àánú gbà Akéyàmásá Dàlíyàkà Kava. Ẹ sí à program ní àárọ̀ yìí. Ẹ sọ fẹ́ nìkan kọ́ sọ fẹ́ nìkan. Bí o ṣe ń sí ààrẹ, màlẹ́kà ti ń jẹ́ ìgbédìde. Ọmọ ànáwó ìgbédìde sí ọ. Bí o bá rí sí à, ọwọ́ ti ń polongo èèyàn fọlọ́ọ̀rẹ́. Ọmọ àpolongo rẹ fọlọ́ọ̀rẹ́. Gabriel, ayé rẹ dìde. Ayé rẹ kó dìde. Mo sọ tẹ́lẹ̀ o, ẹ̀yin ènìyàn yìí, áńgẹ́lì ìgbédìde kó gbé ọ dìde left you báyìí lọ́lúwa sọ. gbogbo ẹni tó fẹ́ gbé ìwé ogun jáde lọ́jọ́ ayọ̀ rẹ. ayé a máa sàdáàlì ẹ̀ bàbá kó tó rí sẹ́sẹ́. before you be able to walk. ikú ká mọ́lẹ̀. the death made him at home amen. láìdé oorun tó ń sùn láàárọ̀ ẹ̀ sí ò léwu báyìí. ta lẹnikẹ́ni. who is tó fẹ́ sọjú ayọ̀ rẹ dojú ẹ̀kọ́. they bọ́ ọ bá sàmì. you ever dey say amen. ọlọ́run kò fi kú sàwárí. gbogbo ẹni tó pinnu. pé ní ọjọ́ ẹ̀rín ìyẹn rẹ ló fẹ́ gbomi lójú ẹ̀. ẹni tó pinnu láti gbomi lójú rẹ wí lọ́jọ́ ayọ̀ rẹ báyìí lẹni tó pè mí wí ikú kọ́ ká mọ́lẹ̀ ayámasá dálíà kàpá ìdálíà kẹrù àmà ayé kì í sọ ọjọ́ ogun ọjọ́ ayọ̀ ni wọ́n máa ń sọ jẹ́ kí àmì ó lé àṣẹ àkọ́kọ́ tí olúwa nílò nìyẹn àwọn tó fẹ́ fogun ja ẹ̀rí rẹ tí wọ́n lọ àwọn ò ní gbà kọ́ ah, lẹ́yìn àwọn tó fẹ́ fogun jọjú ayọ̀ rẹ tí wọ́n fẹ́ sọjú ayọ̀ dọ́ dọjọ́ ogun bọ́ ọ bá sàmì ikú kọ́ sàwárí wa aya masada yakapa májẹ̀mú tọ́fẹ́ fogun jẹ ojú ayọ̀ rẹ èyàn a máa fogun jẹ ojú ayọ̀ májẹ̀mú a máa fogun jẹ ojú ayọ̀ o méjì ni ọ̀tá lè fogun jẹ ojú ayọ̀ májẹ̀mú lè fogun jẹ ojú ayọ̀ so ọlọ̀tẹ̀ lè fogun jẹ ojú ayọ̀ láì dé sọ̀kàwé ẹ́sítẹ́rì yẹn ni verse lórí kìíní látẹsẹ̀ kẹwàá yẹn ó sì àṣẹ ńlá fásitì náà dáná ọba èèyàn méje ẹ lọ bá ń pè ìyàwó mi wá àwọn méje yìí ní máa ń dírẹ́sì fún ìyàwó ọba ó ní ẹgbẹ́ adélé lórí mo fẹ́ fi yan gàn ẹgbẹ́ adélé lórí adé ẹgbẹ́lé lórí ẹni ọmọ rìn bọ̀ ó ní ẹ fún kábíyèsí mọ̀ ń sáfù àwọn àlejò lẹ́mi náà pè lọ́wọ́ mọ̀ ń jáde bọ̀ inú bí ọba díẹ̀ ọba wa tún fi lọ ìgbìmọ̀ méje ibẹ̀ tá a ti rí ẹgbẹ́ méjì nù kọ́mítì méjì kọ́mítì ìbò méjì ìgbìmọ̀ méje padà ọba ń retí kan sọ pé kábíyèsí ẹ má bínú obìnrin ni ìgbìmọ̀ méje sọ pé ọba ẹ dá dúró ẹ yẹ̀yẹ́ rẹ̀ bẹ́ẹ̀ bá yẹ̀yẹ́ rẹ̀ inú wa ò ní dùn arẹwà ni òun àti àtọ́ bá mọ owó ara wọn ṣùgbọ́n torí gbìmọ̀ méje dá sí gbogbo ìgbìmọ̀ tó kóra wọn jọ láti dá ayé rẹ dúró ẹwẹ́ ni ọ̀sàmẹ́ ikú tú wọn ká. Amen. ẹnìkan ò lè dá fogun jàyàn ọmọ nígbìmọ̀ nínú ẹjẹ́ nìkan sàmì ẹ̀yin ìgbìmọ̀ bẹ́ẹ̀ kóra yín jọ lórí ayé àwọn ènìyàn yìí ikú tu yín ká láìdé tẹ́wọ̀ ah, sùn láre ẹ máa tẹnumọ́ ẹ̀yin ìgbìmọ̀ lọ́fẹ́ dá ayé mi dúró ikú tu yín ká ayé máa sàgárí àkàbà ìgbìmọ̀ tó fẹ́ ṣe kọ́ ìgbìmọ̀ tó fẹ́ dá iṣẹ́ mi dúró ìgbìmọ̀ tó fẹ́ dá ọ̀nà mi rú olúwa tú wọn ká wọn à gbọ́dọ̀ rí sẹ́sẹ́ ẹ tú wọn ká ẹ tú wọn ká ẹ tú wọn ká ẹ tú wọn ká ẹ tú wọn ká ẹ tú wọn ká ẹ tú wọn ká ẹ tú wọn ká ẹ tú wọn ká ẹ tú wọn ká ẹ tú wọn ká ẹ tú wọn ká ẹ tú wọn ká ẹ tú wọn ká ẹ tú wọn ká ẹ tú wọn ká ẹ tú wọn ká ẹ tú wọn ká ẹ tú wọn ká ẹtúwọ́ká ẹtúwọ́ká ẹtúwọ́ká ẹtúwọ́ká ẹtúwọ́ká ẹtúwọ́ká ẹtúwọ́ká ẹtúwọ́ká ẹtúwọ́ká ẹtúwọ́ká ẹtúwọ́ká ẹtúwọ́ká èyí á kapa ẹ pariwo ẹtú àdúrà yẹn orí ẹ ni mo wà ẹnìkan ìfogun jáàyàn gbogbo tó bá ti dàbí ogun lórí ẹ̀yìn a ní kọmitì nínú nígbà tí ẹ̀sùn fẹ́ dìtẹ̀ lọ́wọ́ oní ìwà kọmitì jọ ni torí ẹnìkan kì í fogun jáàyàn bọ́ọ̀ bá rí olórí àjẹ tó bá fẹ́ yọ sí yàn bí wọ́n bá fẹ́ bá yàn jà wọ́n á mú yàn dání wọ́n lè jẹ́ bíi mẹ́ta wọ́n yọjú torí ìgbìmọ̀ ni wọ́n ń ṣiṣẹ́ ní ọwọ́ kọwọ́ ẹnìkan sàmì gbogbo sí ọwọ́ kọwọ́ lórí ayé rẹ ikú tú ọgá iṣẹ́ kí ni mo pè náà. the work of hand. iṣẹ́ ọwọ́ kọwọ́. hand in hand. àyà màsá dàlíyà kàpá. iṣẹ́ ọwọ́ kọwọ́. the work of hand in hand. tí ayé ṣe ní olórí. to accomplish about you. láti dààmú rẹ. not to oppress you. ẹni ọ̀sà mi. amen say yes. ikú tú wọn ká. yes God amen. ogun tó ń jà. the party of fighting. ọwọ́ kan lọ́rùn ọ̀kan. it is the hand that assisted the one. yà màsá dàlíyà kàpá. ogun tí wọ́n gbé ti ọmọ rẹ yìí. father wey you work is a guy. tó ń gbàdúrà lé lórí. and you be pray about it. actually a wá dàbí egbìnrin ọ̀tẹ̀ bá a ti pàkànnì kan rú a máa rìn from one problem to another torí iṣẹ́ tí wọ́n ṣe ọwọ́ lọ́kọ̀ọ́wọ́ ṣùgbọ́n mo dúró bí agbẹnusọ olódùmarè ẹnìkan sàmì ó sì sí a programu yìí ọwọ́ tó kọ́wọ́ láti dààmú rẹ ọwọ́ yẹn gbẹ̀dà kí ló ọmọ tẹ́sán fún fásitì kan yìí wọ́n tẹ̀ lọ́dà ni wọ́n ní ẹja dá padà nù lé let us send her back. so ti ọ̀tá nípinnu nìyẹn. that is the plan of the enemy. arẹwà ni o. she was pretty. ṣùgbọ́n wọn àgbà kí ayé orí ẹwà rẹ̀ mọ́. ẹ jẹ́ padà àánú lé. kọ́kùnrin kankan ọmọ gòrí ẹ̀ mọ́. ká má fi àyè gbà láti rí èèyàn mọ́. kọ́ máa dá sùn kọ́ máa dá jí. kọ́ máa gbé ayé rẹ̀ bí aláìlànà àánú. ó ti ọ̀tá ṣe lórí ayé rẹ̀. ọwọ́ tó láti dá o dúró. àtọwọ́ àtẹnitọ́ lọ́wọ́ iná bọ́ọ̀lù wá ayama sada lia kaba eduya li kaba laide otito láàrin mọ tẹnumọ́ ta ló dì mí lọ́wọ́ mú tí ọjà yé mi ó lọ wájú ẹ̀mí mi mọ kọlù láàárọ̀ ó ní àwọn tó kó wọn nígbèkùn wọ́n dì wọ́n mú sese wọ́n kọ̀ láti jọ̀wọ́ wọn lọ́wọ́lọ́ olùràpadà wọn làjọ wọn nù àwọn ọmọ ogun lórúkọ rẹ̀ bí wọ́n bá ti di ọwọ́ èèyàn mú wọ́n ti di sí èèyàn mú bí wọ́n bá ti di sí èèyàn mú wọ́n ti di ayé èèyàn mú bí wọ́n di ayé èèyàn mú wọ́n ti di ògùn èèyàn mú bí wọ́n bá ti dògùn èèyàn mú èèyàn ọ̀rá yé wa ta ló dì mí mú tí ọ̀já yé mi ọ lọ ẹ̀mí mímọ́ ẹ bá ń kọlù wọn ẹni dì mí mú tí ọgbà kí n lọ bàbá mi ò ẹ kọlù ẹ kọlù ẹ kọlù ẹ kọlù ẹ kọlù kọlù kọlù kọlù kọlù kọlù kọlù kọlù kọlù kọlù kọlù kọlù kọlù kọlù kọlù kọlù kọlù gọ́ọ̀lù gọ́ọ̀lù gọ́ọ̀lù gọ́ọ̀lù gọ́ọ̀lù gọ́ọ̀lù gọ́ọ̀lù gọ́ọ̀lù gọ́ọ̀lù gọ́ọ̀lù èké yà máa ṣàdá ẹnikẹ́ni tó di ayé mi mú tí ẹnikẹ́ni tó di sẹ́ mi mú wọ́n a máa di sẹ́ ènìyàn mú bó ṣe wù kó ṣiṣẹ́ tó ó máa máa yọrí sí gbèsè torí wọ́n di sẹ́ rẹ̀ mú a máa làágùn o kò sí profit kankan kò ní sẹ́rẹ̀ torí wọ́n di sẹ́ rẹ̀ mú ẹnìkan sàbẹ̀ ta ló di iṣẹ́ rẹ mọ́ tí ó gbà kí iṣẹ́ rẹ ó dìde bọ́ ọ bá sàmì olúwa kọlù láàárọ̀ ẹ̀yin tẹ́ di iṣẹ́ mi mọ́ ayálíyá kàfá dàlí màsá dàyálíyá kàfá dẹ́gbà kí iṣẹ́ mi ó dìde. I make my work not rise up. Orí oorun tẹ́ ń sùn lẹ́yìn I pity you. Ẹ̀yin tẹ́ di àyànmọ́ mi mú. Tẹ́ jàyànmọ́ mi ó dìde. Ọyẹ irun dànù. Ẹ̀yin tẹ́ di àyànmọ́ mi mú. Tẹ́ jẹ́ ń dìde. Báyìí lolúwa sọ. Ọyẹ irun dànù. Ọyẹ irun dànù. Ẹrun dànù. Ẹrun dànù. Ẹrun dànù. Ẹrun dànù. Ẹrun dànù. Ẹrun dànù. Ẹrun dànù. Ẹrun dànù. Ẹrun dànù ẹrú dànù ẹnìkan wà bí ó lè sàmì gbogbo ẹnikẹ́ni tó ní ọjọ́ ayọ̀ rẹ ló fẹ́ fi ọ́ sẹ̀sẹ̀ bọ́ ọ bá sàmì ikú lè kú ọ̀láyé sọ ma pé mo sọ nípa àsè. I told you about the feast. ẹni ọbẹ̀ ṣe wedding. your husband wedding. ọtí wáìnì. why. o ní ceremony ọmọ Israel. that the ceremony in Israel. ebe dúpẹ́ ayé rẹ kó dìde. ọtí wáìnì. why. o ló ń jẹ. that bí àwa àwa ti ń jẹ lọ́dọ̀ wa yìí wọ́n wá fẹ́ ṣe pati wọ́n pe ọba àlú wọ́n pe ìjòyè wọ́n pe aráalé wọ́n parọ́ oko wọ́n fún jésù ní fitẹ́sà wọ́n fún ya jésù ní fitẹ́sà jésù ní ẹbẹ̀ ti fún ẹnìkan wọ́n ní rárá everybody must be there wọ́n fún bàbá jésù kálukú pẹ́ síbi àtẹ ilé kó ìtaná kó ṣùgbọ́n ẹni tí wọ́n gbé oúnjẹ fún aláṣẹ twenty tí wọ́n ní ó dáná wá àpè ọtí mẹ́wàá ni wọ́n ní ó ṣe ẹyọ kan ló ṣe tóró ń retí ẹ̀sìn wọn lójú ayọ̀ ẹni tí ń retí ẹ̀sìn rẹ lójú ayọ̀ agbára olúwa ọ̀ràn jáde láyé fún ọ títí láyọ̀ ayé rẹ dìde yá màsá dàlí àkàbà àwọn tó kó wọn nígbèkùn wọ́n dì wọ́n lọ́wọ́ wọ́n ṣe ṣe wọ́n kọ̀ láti dọ̀wọ́ wọn lọ́wọ́ lọ́wọ́. <laughs> jeremiah fifty thirty three àwọn ọmọ israẹli àti àwọn ọmọ juda à ń pọ́n wọn lójú papọ̀ àwọn tó kọ́ wọn nígbèkùn wọ́n dì wọ́n mú sísè wọ́n kọ̀ láti jọ̀wọ́ wọn lọ́wọ́lọ́wọ́ àyà màsálì kàpá ta ló kú ọ nígbèkùn tó di ọwọ́ rẹ mọ́ tó lò ní lọ bọ́ ọ bá sàmì ọlọ́nkọ́ kọlù lónìí ta ló di àyàmọ́ màmá rẹ mọ́. which will your destiny. tó kú ọ nígbèkùn. that enslave you. tó lò ní lọ. that thing you don't have your way. olúwa kò kọjú lónìí. fighting today. àyà masali akavada masada ẹ máa pariwo. shout aloud. olúwa já mi gbà. olúwa já mi. lọ́wọ́ ẹni tó di ayé mi mú. for me to tie my life. kábàrú àmàsáńdà lí kí ni mo ní kó ni wọ́n sọ. the lord should attack me. lọ́wọ́ ta ni. from me that is a good man. masada, yá àmàsáńdà. já mi gbà. i jack me. já mi gbà. i jack lọ́wọ́ ẹni tó di ayé mi mú.

jami gba jami gba grace wari anugba mo sọ tẹ́lẹ̀ òkú ni tàbí alààyè ẹ bọ́ra ni tàbí àlùjẹ̀nu ẹnikẹ́ni tó di ayé rẹ mú tọkọ láti jọ̀wọ́ rẹ lọ́wọ́ bọ́ ọ bá sàmì olúwa kọ́ kọlù náà èké yàmá sádálí àkàbà èdúdú àyàlí kàbà òkú a máa dìyàn sa ẹ bọ́ra a máa dìyàn àfi bí ọlọ́run bá já àyàn gbà àkàbọ̀rú àmàsàdà oh ta ló di àyànmọ́ rẹ mú tó lò ní lọ́kọ láyé ta ló di ayé rẹ mú tó ní bá ọba lọ́kọ kó o ní bímọ ta ló di sàtífíkẹ́tì ẹ mú tó lò ní firisẹ́ ta ló di ọjọ́ ayọ̀ rẹ mú tó lò ní lọ́jọ́ ayọ̀ ta ló di ìserere rẹ mú ta ló di lẹ́tà ayọ̀ rẹ mú tó lò ní gbàkọ́tì ọlọ́wọ́ báyìí lolúwa sọ ẹni tó ṣe àmì ọwọ́ ìbínú olúwa ó kọlù wọn náà akabaru adaya masadali kapa eduna ya masadali akaba eru kedali makaba egegeru egege ya alikaba adaya alimakabaru ada edudu aya masada alikaba edaya alimakeru egegeru ada adali makabaru geda eya yadali makaba ah. mo pe ìpè ọlọ́run àwọn àpòsẹ́lì oh, ẹnikẹ́ni tó di ayé rẹ mú tí ò jí olójú ayọ̀ báyìí lọ́lúwa sọ ọwọ́ ìbínú olúwa ọkọlù wọn láàárọ̀ àwọn adáyé ẹni mú. people that without sunshine. wọ́n yìí gbà káyé ẹni ọlọ́jọ́ ayọ̀. ọjọ́ ọmọ lọmọ ọmọ ológo lọ́wọ́. ọmọ ológo ó sì máa sọkún. ìrìn àjò ògo ó sì máa sọkún. ọmọ ológo ó sì ní lọ́jọ́ ayọ̀. torí wọ́n di ayé rẹ̀ mú. ayé àmàkàbà. ẹni tí ò láàánú rẹ̀ tó di ayé rẹ̀ mú. òkú ni tàbí àlàyé. ayé àmàsálí àkàpà. Hmm. lónìí ọlọ́nkọ́ fi kú sàwárí ẹ̀. máa tẹnu o mọ̀. keep on saying. ta ló di ayé mi mọ́. who is returning ni tàbí àlàyé. the dead or the living. tí ò jẹ́ ayé mi ọ lọ. ẹ̀mí mímọ́ kọ́ lù. láìdé ọmọ béèrè pé èwo ló kú. which one is the dead. òkú a máa di àyànmọ́ mú. the dead can return the dead. yóò dì mú lọlẹ̀. it will return him. kò ní gbà kéèyàn lọ. bọ́n bá di àyànmọ́ èèyàn mú. bọ́n bá di òkú ni. bí ọlọ́run ọba kọlù. kò tẹ̀sẹ̀ kọjá de o. mọ sọ ọ̀rọ̀ obìnrin tí ń wá ọmọ. wọ́n fi pé fifty two years fifty three years kò rí ọmọ bí pásítọ̀ kan ló mú dọ́dọ̀ mi mo wá ní olúwa wípé ẹgbẹ́ ọ̀dọ̀ ẹnìkan rí ẹni ẹgbọ́dọ̀ rẹ̀ aṣọ ní ta ó ní bẹ́ẹ̀ ni ẹni tí ń ta sọ yìí ẹ̀yin mélòó lẹ gbọ́dọ̀ rẹ̀ ó láwọn mẹ́ta ni ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta lẹ gbọ́dọ̀ rẹ̀ ọ̀kan kan ò rọ́mọ bí ó ní bẹ́ẹ̀ ni ó ti fi lé ọmọ yín ta sọ àyà màsáyé kàpá mo sọ tẹ́lẹ̀ ẹni tó ń fi ayé tiẹ̀ lọ́gbà lónìí olúwa já ọgbà lọ́wọ́ rẹ̀ ẹ ènìyàn wọlé ó fi ilé ọmọ ta sọ ó ní ilé ọmọ ta sọ ó ti kú ó ló ti kú ó láwọn mẹ́tẹ̀ẹ̀ta ò bímọ ìwọ máa bímọ níbo lọ wà ó níbi táwọn sisi níbo lẹ sisi o ó ní Kwara State mo bá lọ Kwara bó ṣe ń débẹ̀ adé ìlú yẹn lálẹ́ àlọ́ bá ọba ìlú yẹn bó ní ń sin lágbájá sí látọ̀dọ̀ lágbájá ni torí ọmọ ọba ni wọ́n mú adébẹ̀ o nígbà tá a débẹ̀ a gbàdúrà lóru jọ̀wọ́ ayé rẹ̀ lẹ̀ ọlẹ̀ ẹnu tó gbé wọ bójú kó rìlíìsì ẹ̀ ẹnìkan wà mí ọ̀sàmì ire rẹ̀ tí ọ̀tá gbé wọ bójú bọ́ ọ bá sàmì wọ́n rìlíìsì ẹ̀ fún ọ àyàmà sáré àkàpà ọba náà dúró àjọ gbàdúrà àgbàdúrà àgbàdúrà àgbàdúrà mọ padà sílùú Ìbàdàn ọmọbìnrin yẹn lóyún wọ́n lu ọba lóru pé ìwọ náà wá. àtò ní ẹgbẹ́ láyé. àwọn ẹgbẹ́ rẹ̀ tó hand over fún. the one she wọ́n lu ọba lálùpàmọ́ kù. ọba lòun bẹ̀rẹ̀ àìsàn. ó ní ẹ padà wá o. come padà lọ àgbàdua. alẹ́ ẹjọ́ tá n parí àdúrà. ọmọ tá a jọ lọ. àfọlábí. mo ní ẹja sọ̀rọ̀ wọ́n dà ká tó máa padà. wọ́n lù lóru. he was beaten. wọ́n lù. he was seriously beaten. ó ní yé. ó ní wọ́n lu òun. ó ní mo rí àwọn mẹ́ta. ó ní wọ́n kẹ́gbàb gbò ó. ìwọ yìí ti wíṣì torí ọwọ́. ta ló di ìrìn àjò rẹ mú. ta ló di ilé ọmọ rẹ mú. ta ló di ìgbéyàwó rẹ mú. ta ló di àyànmọ́ rẹ mú. tó ń fayé rẹ dààmú ẹ. bó ṣe wù kó tó ọwọ́ ìbínú olúwa ọkọlù lónìí. ta lẹni tó di ọmọ láti máa fayé dààmú ẹ. ta lẹni tó di ọmọ láti máa fìrìn àjò dààmú ẹ. ta lẹni tó di ọmọ láti fọjọ́ orí rẹ ṣòfò. báyìí lolúwa wí ẹni tó ṣe àmì ọwọ́ ìbínú olúwa ọkọlù láàárọ̀ lálẹ́ni tó dì mímọ́ ẹ̀mí mímọ́ kọlù láàárẹ̀ ṣé wò ayama sadali akapa ta ló dì mímọ́ tí ọ̀jẹ̀ ń lọ ta ló dì mímọ́ tí ọ̀jẹ̀ ń lọ́jọ́ ayọ̀ ta ló dì mímọ́ tó fa yé mi dààmú mi ta ló dì mímọ́ tí ọ̀jẹ̀ ayé mi ó dìde ta ló dì mímọ́ tó yé mi mọ́lẹ̀ bàbá mi ẹ bá ń kọlù ẹ bá ń kọlù ẹ bá ń kọlù ẹ bá ń kọlù ẹ bá ń kọlù ẹ bá ń kọlù ẹ bá ń kọlù ẹ bá ń kọlù ẹ bá ń kọlù ẹ bá ń kọlù ẹ bá ń kọlù ẹ bá ń kọlù ẹ bá ń kọlù ẹ bá ń kọlù ẹ bá ń kọlù ẹ bá ń kọlù ẹ bá ń kọlù ẹ bá ń kọlù àyà màsá dàlíyà kaba ẹni tí ń dafá. he that is consulting oracle. láti dààmú rẹ. to torment you. lónìí. today. ogbó omi tó dafá dé kí kí n tọ́da ò ṣekú pa. may consultation of oracle kill him man. yálé àkàbà kò lè yí ọ. you cannot understand. ẹfta orí kẹta. ẹsẹ̀ sàbàtẹ́rì. ẹsẹ̀ keje. verse seven. ó ní láti january. since january. ni wọ́n ti dafa. they been consulting on. tó fi di december. the month of december. wọ́n dafa fóṣù méjìlá. they consulted for twelve months. wọ́n bi wọ́n pé. they ask them. kí lẹ̀ ń dafa lé lórí. ó là fẹ́ ba yé àwọn ẹgbẹ́ mi. say we want to destroy that one. oṣù méjìlá. for twelve months. wọ́n fóṣù méjìlá dafa. they consulted on. gbọ́ mọ́dékà ìkéde. ó ní ẹja gbàwé ọjọ́ mẹ́ta. láàrin ọjọ́ mẹ́ta péré gbogbo tí wọ́n dà. wọ́n bàjẹ́ mọ́ wọn lọ́wọ́. àkáàdà yàlí màkàràbà ìdúyàlẹ́ àkàbà ẹni tó rúbọ òdì láti dá ọ dúró ẹni tó rúbọ ìjákulẹ̀ láti dá ọ dúró ọlọ́ọ̀kan kọlù lónìí ọmọbìnrin yẹn wá ọmọ fọ́dún méjìlá kò rí ọmọ bí o ọlọ́ọ̀ni kọ́ lọ lù wọn lọ sí ẹran ẹgbẹ̀rún mẹ́jọ tọ́ bá sẹ́ran ẹgbẹ̀rún mẹ́jọ gbé ẹran ẹgbẹ̀rún mẹ́jọ gbé lọ fún ìyá tó gbọ́dọ̀ rẹ̀ ìyá bàbá rẹ̀ ọwọ́ sí ẹran seven thousand seven thousand men. ọwọ́ àṣẹran ó gbé sínú kúlà ó gbé ó dé Èkìtì láti ìlú Èkó nígbà ọ̀dọ́n wọ́n bí léèrè pé bóò ni ó ní dáadáa màmá yẹn ni a ah, nígbà tó ṣe ìyàwó láti ọdún mọ́kànlá àbọ̀dún mọ́lò kí ló ṣe ó fún mi lẹ́ran tó léegun ẹran tó léegun ni wọ́n jẹ ìdí nìyẹn tó ti bímọ ó lóun ò bímọ ọkọ rẹ̀ ńkọ́ ó ní bẹ báwo ni sẹ́rẹ̀ ó ní sẹ́rẹ̀ ọ̀lọ́dẹ́dẹ́ ó ní ẹran tó fún fún mi egun sẹ́yìn náà ti mà bẹ́ẹ̀ egun ṣe rí ọba sípọ́ọ̀tù girama ò léyìn lẹ́nu mọ́ àwa mú ẹran a fi kẹnu báyìí a fi nu ìdérí ìkúlà ó sì sa gbogbo ẹran sẹ́nu ọbẹ̀ ó fi kẹnu bẹ́ẹ̀ ó ní máa lọ sí èkó lọ bí ma gbogbo ẹni tó lágbára láti dá ọ dúró tó lu agbára rẹ̀ lé ọ lórí bá sàmì ọlọ́run kọjá ọgbà lọ́wọ́ rẹ̀ ẹni ọlágbára láti dá ìgbókè láàánú ọgbọ́n tó wí ni ó wà ní ìkáwọ́ mi láti ṣe ọ́ níbi ṣùgbọ́n ọlọ́run bàbá rẹ wá bá mi lórí àyà màsáàdà káàbà ẹni tó wà ní ìkáwọ́ ẹ̀ láti dá ọ dúró tó ń lo agbára ẹ̀ bí ọ lórí báyìí lolúwa sọ ọwọ́ ìbínú olúwa ọkọlù lónìí o ọwọ́ ìbínú olúwa ọkọlù lónìí o ọwọ́ ìbínú olúwa ọkọlù lónìí o sáré má sùn o má tẹnumọ́ oh, gbogbo ẹni ọlágbá lórí mi láti dá mi dúró tó ń lu agbá lé mi lórí ẹ̀mí mímọ́ ẹ bá ń kọlù kí ni mo ní kó ṣe yálì mà ká oh, wà dàjà mà sá dàbí akaba àwọn tó ní agbára lórí mi láti dọ̀nà mi rú tí wọ́n ń lu agbára lé mi lórí bàbá mi oh, o ẹ bá ń kọlù bàbá mi o ẹ bá ń kọlù bàbá mi o ẹ bá ń kọlù bàbá mi o ẹ bá ń kọlù bàbá mi o ẹ bá ń kọlù bàbá mi o ẹ bá ń kọlù bàbá mi o ẹ kọlù o ẹ kọlù o ẹ kọlù o ẹ kọlù o ẹ kọlù o ẹ kọlù o ẹ kọlù o ayé masada láre ẹnìkan pè mí sí ìsọjí ó ní ọjọ́ méjì ó lé mi èsè ìsọjí ọjọ́ méjì ọjọ́ kan ní n bá wá lọ́jọ́ kan náà ọmọ àwọn àríbó ṣe jẹ́ ni o ó ní ẹjọ́ bàbá yẹn bá bẹ̀ mí nígbà mo débẹ̀ ó láwọn èèyàn pọ̀ lónìí mo ní mo ti gbọ́ nígbà òdìjọ́ kejì ó ní bó ṣe rí lánàá ni mo wá pé ẹni ògo lánàá wọ́n dá ògo yín dúró ẹ ti di ológun ògo àná ẹni ọ̀dà yìí dúró sí ó ní bo lọ́wọ́ ẹ wọ́n bá wọnú ọ́fíìsì kí ni tó ṣẹlẹ̀ tí ayé bàbá fi dúró gbogbo òyìnjú àti lọ wọn lọ bàbá ní ẹgbọ́ àlá tí mo ní ọdún wo lẹ lá ó ní ní sixteen years ago ó ní mo rí pé mo pọn omi omi kúnnú dúrọ́ọ̀mù ó ní ìgbà tí omi kún ó ní ìyàwó mi wá ó ló yí omi dànù ó ní mo wá ń wá omi tí mo ó ní mi ò rí mọ́ mo ní mọ́mì kí ló ṣẹlẹ̀ ó ní àwọn èèyàn lọ sọ pé ìka àká ò ní wọ̀ wọ́n nídìí mọ wá wá wọ̀rọ̀ kan fi ṣàdá lórí ọ̀rọ̀ wọn ó ní ṣùgbọ́n mo ti wọnú ẹgbẹ́ tán kí n tó mọ̀ pé májẹ̀mú tí mo wọ̀ dá àkéyà má ṣàdá ẹni tó dá ọ dúró tí ó lè sọ fún ọ tó tó wá ń bá ọ dárò bọ́ ọ bá sàmì ọwọ́ ìbínú olúwa ọkọlù láàárọ̀ ayé àṣàdá mọ́wáníà kàpá ẹ̀dálé màkàbà mọ́wáníà nígbà tó rí báyìí ẹ lọ bẹ̀bẹ̀ ni ó ní mo bẹ̀bẹ̀ ó ní mo bẹ̀bẹ̀ màmá ní èmi náà bẹ̀bẹ̀ ó ní àṣẹ tù lójú ó ní nínú bíbélì la wà ó ní oró wa dàbí oró paramọ́lẹ̀ ó ní mo ti sán wọn ọ̀rẹ́dì ọlá àṣẹ tù lójú ó ló dùn èmi náà bí ayé wọn dúró ó ní tùgbà àṣẹ ṣe é tù lójú ẹnìkan wà mí gbogbo ẹni tó lágbára láti dá ọ dúró tó lágbára rẹ̀ ní olórí mo pé ìpè ọlọ́run àwọn àpọ́tẹ́lì ọkọlù láàárọ̀ àyà màsá dàlíà kàpá èdú yàlí màkàvà oh ẹ̀dádarí ẹ̀gẹ̀rú ẹ̀gẹ̀gẹ̀dú àyà ádámà kàvàrú gẹ̀dàlí kàpá ẹni tó ní agbára láti dá ọmọ rẹ̀ dúró tó lu agbára lé lórí mo bẹ Jésù olúwa kọlù o olúwa kọlù o ta ló ń lágbára àti dá mi dúró bá fagbára rẹ̀ dá mi dúró ẹ máa sọ pé ọ̀rọ̀ ẹ kọlù láàrin mo ní kọ́ kọlù ayaba láàrin gbàdúrà ẹni ọlágbára láti dá mi dúró mo sáàfù níbì kan ní mínísírì kan wọ́n ní gbowó mo lóluwa ní mọ gbowó mo ní gbowó mo lóluwa ní mọ gbowó mo sáfù ọdún kìíní ọdún kejì ọdún kẹta ọdún kẹrin mo lóluwa ní tẹ̀síwájú mo lóluwa ní tẹ̀síwájú bàbá yẹn ni ó ní bí n bá fẹ́ ṣe dáa ó ní màá sọ pé kò ní ṣàṣeyọrí èpè tó ṣe fún mi nìyẹn mo wá lọ bá kí ni mo ṣe tẹ́ ẹ fi ṣépè kẹ́tẹ́kẹ́tẹ́ ta ni mo gbé mi ò gbowó lọ́wọ́ yín mi ò gbowó oṣù ẹ fún mi lóúnjẹ inú ìyà àti ìnira ni mo gbé ọdún mẹ́rin ni mo lò ó ìgbára ẹ̀sìn agolo kan lọ́wọ́ mi kí ló dé tẹ́ fi gégùn fún mi ó ní mi ò ṣe pé ó ní mo kàn sọ pé ò ní ṣàṣeyọrí ó ní mi ò sọ pé ò ní ṣàṣeyọrí mo padà I pay two fifty thousand lórí owó school mo kọ́ọ̀sì tí mo ṣe mo ń bá a lọ ìgbà mo fẹ́ graduate hundred. when he success hundred. five thousand lọ já mi. five thousand failed me. toro ti sépè lẹ. because he caused me. ta ló fi ọ́ sépè. who caused you. Oh táyé rẹ fi dúró. that created your life. mo bẹ jésù. I Jesus. bọ́ ọ bá sàmì. èpè rẹ jáde lára rẹ. iye máa sàdá. ẹ pé àwọn èèyàn wọlé. ìdá yàrá máa káàbà. nígbà tí five thousand já mi. five thousand failed me. mi ò lè ṣe finance. I could not do finance. mi ò lè ṣe graduation. I could not graduate. wọ́n lé owó kúrò lára mi. they changed the man from me. torí torí gbólóǹtọ́ sọ ó ṣiṣẹ́ lòdì ọdún méjì àtààbọ̀ ó wéṣì ẹ̀ dànù mo sunkún olúwa wípé gbólóǹtọ́ sọ ó ló ṣiṣẹ́ ó ní kí n lọ gbàdúrà kí ọ̀rọ̀ òdì ọjà mi lára mi ẹnìkan sàmì ọ̀rọ̀ òdì tí ayé sọ sí ọ bá dá ọ dúró bọ́ ọ bá sàmì ọjà dé lára rẹ gbogbo ọ̀rọ̀ òdì gbogbo ọ̀rọ̀ òdì ọ̀rọ̀ bó ṣe lọ ní ọ̀bọ̀ ayé ma sá dàlíyà kàpá táyé fi dá ọ dúró mo pé ìpè ọlọ́run àwọn àpòtọ́lì níwájú ẹni tí èmi dúró gbogbo ọ̀rọ̀ òdì lórí ayé rẹ ọba iná jáde ayé àlíyà kàpá dàyà ma sá dà ẹgbẹ́ ẹgbẹ̀rún ọ̀rọ̀ ni wọ́n sọ sọmọ ológo tó ní òsín kankan mẹ́wàá ń bẹ́sà àyálí àkàpà mo sọ́ra mi nù mo lọ gbà àwẹ̀ mo parí àwẹ̀ nígbà tí ọ̀run dìde tán mo padà pàdé ẹni ẹgẹ̀gùn ọjọ́ mo pàdé ẹ̀ ọwọ́ sọ bí alákìísà ẹ má sàdáálí àkàpà ọjẹ́ bá májàmú jẹ́ lọ́nà olè la àṣẹ jáde sí ọ ta ló fọ òsì ọ pé bó ṣe lọ ní ọbọ ọ̀rọ̀ rẹ̀ lórí ayé rẹ̀ ọlọ́run kò gbèmí náà pé makaba sọ pé èmi ò ní padà lófo. sọ pọ́síbù mi ní padà lófo. ta ló fi gbóló sí ọ. tó ní bó o ṣe lọ lọ́wọ́. gbogbo ẹni ó fi gbóló sí mi. tó ní bí mo ṣe lọ màá bọ̀. ẹ̀mí mímọ́ ẹ gbé ọ̀rọ̀ rẹ̀ mi lára mi. gbogbo ẹni fi èdè sí mi. tó ní òṣogo fún mi. bàbá mi ò ẹgbẹ́ mi ẹgbẹ́ mi ẹgbẹ́ mi ẹgbẹ́ mi ẹgbẹ́ mi ẹgbẹ́ mi ẹgbẹ́ mi ẹgbẹ́ mi ẹgbẹ́ mi ẹgbẹ́ mi ẹgbẹ́ mi ẹgbẹ́ mi ẹgbẹ́ mi ẹgbẹ́ mi ẹgbẹ́ mi ẹgbẹ́ mi ẹgbẹ́ mi ẹgbẹ́ mi ọ̀rẹ́ tí ọmọ ọmọ Ògbómọ̀ṣọ́ tó tẹ̀lé reluwé lọ tí bàbá orí òkè ń sọ ó tẹ̀lé reluwé lọ ọ̀rẹ́ tí iye ọdún tó lò ní reluwé tó fi lọ ṣiṣẹ́ ní Kaduna ó ṣiṣẹ́ ní Jọ́ọ̀sì ó lu ọ̀pọ̀ ọdún ṣùgbọ́n gbọ́ darúgbó ó padà sógbómọ̀ṣọ́ kò mú after thirty five years àbí ó padà wálé o kò mú nkankan délé alẹ́ lọ́wọ́ ògbómọ̀ṣọ́ ọ̀fà alẹ́ wọlé àbúrò bàbá rẹ̀ ti darúgbó wọ́n ní ẹgbóúnjẹ fún o wọ́n gbóúnjẹ fún o ó jẹun nígbà ọjẹ ntán ó sùn nígbà alẹ́ mọ́ àbúrò bàbá rẹ̀ ó ní ẹ lọ jí wá ẹ lọ jí wá o nígbà wọn jí dé ó ní thirty five years ago kọ́ tẹ̀lé reluwé lọ ó ní ìran wa wo ó ló láyé ó ní ọjọ́ tó o ti lọ ni mo ti rọ ọkọ́ tí mo fi sẹ́yìn ilẹ̀kùn pé bó o ṣe lọ ó ń padà bú àbá mi ó ní ọmọ lọmọ ọkọ tí ń bẹ lẹ́yìn ilẹ̀kùn wá wọ́n sì mú ọkọ́ tó ti gbẹ ó ti bu ó ní ẹ̀fún ó ní padà sóko àwọn bàbá wa ẹnìkan bẹ́ mi ta ló dúró tó ní bó o ṣe lọ lọ́ọ́ padà ẹni tó lò ní mú gbogbo mo bẹ jésù bọ́ ọba sàmì ọwọ́ ìbínú olúwa ọkọlù wọn lónìí ẹ̀ka bá yàmà sáàdà ẹni tí sọ̀rọ̀ òdì tó lò wọ́n ní ìgbà kó gbogbo àyàmà ṣe dálé àkàpà gbogbo ẹni tó fi gbọ́ lọ sí ọ tó ní bó o ṣe lọ ní wàá padà ẹni fi èdè sí ọ tó ní òṣogbo nírìn àjò rẹ báyìí lolúwa wí o bọ́ ọba sàmì ọlọ́ọ̀kọ́ kọ́ kọlù lónìí. ta ló fi ohùn sí mi. tó sọ ìrìn àjò mi dòfo. olúwa gbọ́rọ̀ rẹ̀ jáde lára mi. adiama sáàdàbí ọlọ́ba. ọ̀ràn tí ọmọkùnrin yẹn. ìtàn tí bàbá yẹn sọ. ọmọ mẹ́rin ló ní bàbá àwọn bí. ọmọ thirty thirty. thirty two. thirty two. ó ní ẹ̀gbọ́n àwọn àkọ́bí. ó ní principal bí. ó ní principal. ní ìlú kan ní ọ̀nà Òṣogbo nígbà gbàgá ó ní ọmọ gbàgá lòun ó ní thirty two ní bàbá òun bí o bàbá bímọ thirty two ẹ̀gbọ́n tó jẹ́ principal wọ́n ní ká pín mọ́tò fún gbogbo principal láyé bọ́lá ìgè bọ́lá ìgè ní ká pín mọ́tò wọ́n kọ orúkọ ẹ̀gbẹ́ sí lákọ̀ọ́kọ́ orúkọ rẹ̀ ọ̀jáde wọ́n tún kọ́ sí lẹ́ẹ̀kejì orúkọ rẹ̀ ọ̀jáde o wọ́n wá lọ bá kata general ọmọ gbàgán ni wọ́n ní mọ́tò tẹ́ fẹ́ pín àbúrò rẹ̀ ó wà nù wọn ó ní mo ti kọ́lẹ̀ méjì ó lórúkọ rẹ̀ ní ọ̀jáde ó ní mo ń kọ́ mọ̀ ọlọ́dà ẹlẹ́ẹ̀kẹta yìí mo máa mọ́nítọ̀ rẹ̀ tó fi máa jáde màá rí pé orí mọ́tò gbà wọ́n wá plan wọ́n kọ́rùkù ẹ̀ wọ́n plan lọ́wọ́ ní bọ́lá ìgè stop ẹ̀ wọ́n ní ká má pè kọ́gbà bàbá yẹn wá ní torí tí wọn ò fóònù ní mọ́tò kò sí ọmọ bàbá òun kankan tí ó gun láyé kò sí ọmọ bàbá òun kan tí ó rówó ra mọ́tò láyé ẹnìkan bẹ́ẹ̀ mi dání òrógolo bó tún fi wọlé tó ní òṣogo fún ọ àyàmà sáádà yá oh bọ́ ọ bá sàmì ìdà bínú olúwa ọkọlù láàárọ̀ láàrin ìgbà tí àtàlíà torí pé ọmọ òun kú ó kó gbogbo ọmọ ọba tí ọba jọba nípò ọba ó gbogbo wọn ó àwọn sixty nine out of seventy ẹnìkan escape mo gbàdúrà gbogbo ẹni tọ́mọ rẹ̀ òdìdé tó lọ máa dọ́mọ tiẹ̀ náà dúró bọ́ ọ bá sàmì ọlọ́run àwọn àpótẹ́ẹ̀lì ọkọlù láàárọ̀ yìí ẹni dírí àjò dàrú mọ́ lọ́wọ́ tó lọ máa da tiẹ̀ náà rú ẹni dírí àjò dàrú mọ́ lọ́wọ́ tó láfi bọ́ ń bá da tiẹ̀ rú mo bẹ jésù ọlọ́run àwọn àpótẹ́ẹ̀lì ọkọlù láàárọ̀ ọkọlù láàárọ̀ ọkọlù láàárọ̀ ó kọlù láàárọ̀ ó kọlù láàárọ̀ ó kọlù láàárọ̀ ó kọlù láàárọ̀ ó kọlù láàárọ̀ ó kọlù láàárọ̀ ó kọlù láàárọ̀ ó kọlù láàárọ̀ ó kọlù láàárọ̀ ó kọlù láàárọ̀ ó kọlù láàárọ̀ ó kọlù láàárọ̀ ó kọlù láàárọ̀ ó kọlù láàárọ̀ ó kọlù láàárọ̀ ó kọlù láàárọ̀ olúwa kọlù ẹ máa tẹnumọ́ ọ̀rọ̀ òdì jáde lára mi báyà masali akaparu amakabaru adaya masada kí ni mo ní ọjà de gbogbo ọ̀rọ̀ òdì jáde lára mi out kábàrú àmàsà ẹ̀dúdú yàlẹ́ èkèrú àdá ọ̀rọ̀ òdì kí lẹ̀ ṣe lára ẹ jáde ẹ jáde ẹ jáde ẹ jáde ẹ jáde ẹ jáde ẹ jáde ẹ jáde ẹ jáde ọ̀rọ̀ òdì lára mi jáde jáde jáde jáde jáde jáde jáde.

jáde jáde jáde jáde jáde jáde jáde jáde ọ̀rọ̀ òdì lára mi jáde lára ọmọ mi jáde jáde jáde àyálí àkàpà bàbá wa bá mi ó bí ọmọ mẹ́rin ọmọ mẹ́rẹ̀ẹ̀rin lọ lé ọkọ wọ́n padà lé bàbá wọn ọ̀kan bímọ mẹ́ta ọ̀kan bímọ méjì ọ̀kan bímọ méjì ọ̀kan bímọ méjì ọmọ mẹ́sàn-án wọ́n kó padà ọmọ mẹ́rin nine plus four so wọ́n jẹ́ thirteen àwọn thirteen wọ́n padà lé bàbá wọn sọ́ọ̀mù kan ti gbélé ọkọ yìí wọ́n wá wọ bọ́mbà sọ òní wọ́n wọ̀ nulẹ̀ wọ́n máa rìn káàkiri bàbá wọn wá sọ pé sẹ́ẹ̀ fẹ́ fọ́ lójú ni bàbá wa wá bá mi ó ní ẹgbà mi ọlá ṣe wẹ́dì o obìnrin mẹ́rin náà ló ń bí láyé ó láwọn ṣe wẹ́dì ayé gbọ́ ọ̀run mọ̀ ṣùgbọ́n mẹ́rẹ̀ẹ̀rin wọ́n ti padà wálé o wọ́n ti ń wọ ṣòkòtò níwájú ilé o ó ní ẹgbà mi ayé ń bú mi ẹnìkan sàmì ta ló fi àṣẹ òdì sí ọ tó sọ ìlàkàkà rẹ dòfo gbogbo àṣẹ òdì lára rẹ bọ́ ọba sàmì ọba iná jáde abájọ ó ní ọba Bábílónì ó dúró lẹ́nu ìloro méjì ní ìyànà ó mi sẹ́rẹ́ ó lu àfọ̀sẹ́ ó mi ọrún ọ̀dá òrìṣà ayé ó wu ẹ̀dọ̀ ẹni ó lẹ̀dọ̀ gan orí náà rẹ̀ dọ̀ rẹ̀ láìdé tó orí náà rẹ̀ dùn ara rẹ̀ ṣùgbọ́n ẹni tí ń wọ̀ ẹ́ mọ́ ní tú ẹ̀dọ̀ rẹ ìyẹn ni pé àwọn ọmọ ti kú tẹ̀dọ̀ rẹ wọ́n mọ tó fẹ́ dà ẹni tí ń wáyé rẹ tó lò ní débi tó ń lọ bó ṣe wù kó tó ikú mú kú òlójú ọ̀nà àyàmà sáálí àkàpà àdàrí èké yàmà sáàdà bí mo ṣe fẹ́ gbàdúrà ẹ kọ orúkọ àwọn mẹ́rẹ̀ẹ̀rin rẹ̀ bí mo ṣe fẹ́ gbàdúrà olúwa níta ni ẹ̀gbọ́n yín ẹ̀gbọ́n yín kan bẹ̀ tọ́jú obìnrin ó ní bẹ́ẹ̀ ni wọ́n máa jókòó olúwa dáre ayé rẹ kó dìde oh, wọ́n máa jókòó tẹ́ ẹ bá ti fẹ́ ṣe introduction ó ní bẹ́ẹ̀ ni tẹ́ ẹ bá fẹ́ ṣe engagement ó ní bẹ́ẹ̀ ni olúwa ní ẹ máa sọ gbọ́dọ̀ kan ẹ tún èdè yẹn sọ olóńgbò sọ pé akin wọ́n mọ̀ mí o wọ́n ìfìyà jẹ́ o wọ́n mọ̀ mí o gbọ́dọ̀ jìyà wo yàrá tó ti kú òrè o wọ́n lè jáde kú òmùbẹ́ o mi ò lè kú òmùbẹ́ o bọ́ bẹ́ẹ̀ fìyà jẹ́ ń padà bú àlẹ́ nu olúwa ní bó ṣe ń sọ̀rọ̀ ẹ̀gbọ́n rẹ̀ ti sí ahọ́n wá wọ́n fi àṣẹ lé ní bó o ti ní padà bú àlẹ́ wọ́n gbọ́dọ̀ padà wálé ìmọ̀lẹ́ ládé bí ayé yín dìde lónìí àwọn mẹ́rẹ̀ẹ̀rin ni wọ́n fi gbólóhùn dá padà ẹnìkan sàmì ta ló fi èdè dá ọ dúró ta ló fi gbólóhùn dá ọ dúró ta ló fi ọ̀rọ̀ dá ọ dúró ọlọ́run àwọn àpọ́tẹ́lì ẹni tí èmi ń pè lọ́sàn àti lóru mo pè bọ́ ọba sàmì olúwa kọlù láàárọ̀ ta ló lo gbólò ní ọ lórí aya ta lẹni tó lu àyájọ́ lórí mi ta ló lu àyájọ́ lórí mi ta ló lu àdàbí lórí mi ta ló lu èdè lórí mi láti dá mi dúró olúwa kọlù olúwa kọlù olúwa kọlù olúwa kọlù olúwa kọlù olúwa kọlù olúwa kọlù.

alia kapa eh, láìdé ẹ yí àdúrà padà gbé lẹ́tà ayọ̀ mi jáde yá alia kapa dàlíà kapa sílẹ̀kùn ayọ̀ mi bàbá sílẹ̀kùn ayọ̀ mi ìbànújẹ́ o jẹ́ kó jìnnà sílé mi wá múnú mi dùn bàbá onílé ayọ̀ ọ̀rọ̀ ayọ̀ mi má jẹ́ kó pa mí lẹ́kún ṣílẹ̀kùn ayọ̀ mi bàbá ṣílẹ̀kùn ayọ̀ mi ìbànújẹ́ o jẹ́ kó jìnnà sílé mi ah, wá múnú mi dùn bàbá onílé ayọ̀ ọ̀rọ̀ ayọ̀ mi má jẹ́ kó pa má jẹ́ kó pa mí lẹ́kún. má jẹ́ kó pa mí ah, lẹ́kún. má jẹ́ kó pa mí lẹ́kún. má jẹ́ kó pa mí lẹ́kún. yàlí kàpá kí ni mo ní kó gbé jáde. bring am a letter of joy. ibo ni ayé gbé ìwé ayọ̀ mi pamọ́ sí. bàbá mi ẹ gbé oh jáde. ayámẹ́ sàtáàlì àkàpà ọ̀gá wa máa gbà níbi kan wà. wà máa rìn káàkiri ìwé ayọ̀ mi tí ayé gbé pamọ́. bàbá ẹgbẹ́ jáde ìwé ayọ̀ mi tí ọ̀tá gbé pamọ́ bàbá ẹgbẹ́ jáde ìwé ayọ̀ mi tí ọ̀tá gbé pamọ́ bàbá mi o ẹgbẹ́ jáde ìwé ayọ̀ mi nínú àhámọ́ ayé ẹgbẹ́ jáde ẹgbẹ́ jáde ẹgbẹ́ jáde ẹgbẹ́ jáde ẹgbẹ́ jáde ẹgbẹ́ jáde ẹgbẹ́ jáde ẹgbẹ́ jáde ẹgbẹ́ jáde ẹgbẹ́ jáde ẹgbẹ́ jáde ẹgbẹ́ jáde ẹgbẹ́ jáde. Take it out. jẹ́rán àṣẹ ah, mo gbọ́ pé kí n pàṣẹ oh ẹni fẹ́ fi lẹ́tà àbànújẹ́ dípò lẹ́tà ayọ̀ rẹ yé má sàdáàlì àkàpàdà má sàlì àkàbà lójijì kí ikú ọlọ́ọ̀ká mọ́ oh, ah, ọ̀gá ìsàmì o ẹnikẹ́ni ògo táyọ̀ wá rí àánú gbà bàbá ẹ máa rí àánú gbà ìmàsàdà ẹnikẹ́ni tó fẹ́ fi lẹ́tà ìbànújẹ́ sorrow. rọ́pò lẹ́tà ayọ̀ lójijì. all of a sudden. bọ́ ọ bẹ́ sàmẹ́. ikú lọ kẹ́ mọ́lẹ́ ikú lọ ka mọ́lẹ̀ ikú lọ ka mọ́lẹ̀ ikú lọ ka mọ́lẹ̀ ẹ máa sọ níbo ni lẹ́tà ayọ̀mí àti gbé e jáde láre gbogbo èèyàn ló ní lẹ́tà ayọ̀ àwọn tó jáde láyé celebrate ẹni tí ọ̀jáde jáde máa gbọ́ ìran mi ìran sì kọ́ ló nítumọ̀ bí òde kọ́sẹ̀ àyàmà sáálí àkàbà gbẹ̀ngà wàrí ànúgbà báyìí lolúwa sọ ẹnìkan bẹ níbí tó gbogbo ẹni gbélé ta ayọ̀ rẹ pamọ́ lónìí olúwa jàgbà kú òlọ́wọ́ rẹ ayé a máa gbẹ́sẹ̀ lé lẹ́tà ayọ̀ wọn a máa gbé ẹ̀ńbágò lé lẹ́tà ayọ̀ wọn à ní rántí ẹ̀ mọ́ Michael Babalọlá ayé rẹ rí ànúgbà wọn a máa gbé ẹnbágò gbàgbélé wọn á ní ká gbàgbé ẹ bá a bá dé sọ bá a bá dẹnu àánú lè ṣe màá máa tún ti ń jẹ́ ìgbàgbé àti ìrántí a máa ṣiṣẹ́ lórí ẹ̀ dáadáa láàárọ̀ yìí torí a níbi púpọ̀ tá a lọ lẹ́tà ayọ̀ báyé bá ti gbé pamọ́ àyànmọ́ ògo ti dàyànmọ́ òfo gbogbo ẹni tí ń bẹ láyé olóní lẹ́tà ayọ̀ ẹni ayé rìlíìsì tiẹ̀ ó láyé celebrate báyìí lolúwa sọ lẹ́tà ayọ̀ rẹ tí ayé gbé pamọ́ ẹni sàmì olúwa gbé jáde amasalia kapada yamasada ẹ̀yin ìwọlẹ̀ gbẹ́lẹ́ta ayọ̀ mi pamọ́ ẹ bá ń gbé jù lẹ̀ iyalia kapada ya tó o ti rẹ́dì báyìí yè má kapada yamasada ẹ̀yin tẹ́ gbẹ́lẹ́ta ayọ̀ mi pamọ́ ẹ bá ń gbé jù lẹ̀ ẹ bá ń gbé jù lẹ̀ ẹ bá ń gbé jù lẹ̀ ẹ bá ń gbé jù lẹ̀ ẹ bá ń gbé jù lẹ̀ ẹ gbé jù lẹ̀ ẹ gbé jù lẹ̀ ẹ gbé jù lẹ̀ ẹ gbé jù lẹ̀ ẹ gbé lẹ̀ ẹ gbé lẹ̀ ẹgbẹ́lẹ̀ ẹgbẹ́lẹ̀ ẹgbẹ́lẹ̀ ẹgbẹ́lẹ̀ ẹgbẹ́lẹ̀ ẹgbẹ́lẹ̀ ẹgbẹ́lẹ̀ ẹgbẹ́lẹ̀ ayé àmàsàdà sáyidé dojúmọ́ ni jésù lọ gbárí search. Jesus was making research every day. on search. he was making research. on search. he was making research. on search. he was making research. dojúmọ́ ni tún inú tẹ́ḿbì dùn. he was searching the time. ìwà lẹ́tà ayọ̀. ìwà lẹ́tà ayọ̀. ajíbọ̀dẹ ayé rẹ̀ rà ànúgbà. dojúmọ́ ni tún inú tẹ́ḿbì dùn. wọ́n ń bí pé ọ̀gá kílẹ̀ ń wá. I looking for? ó ní ìwé we are your. ọ̀gá ò rí ìwé ayọ̀ o ó search search nígbà tó rí pòun ò rí ọkọ̀ rí orí òkè wọ́n ní ọ̀gá ọjọ́ mélòó lẹ́lò èkè yálì màkàbàdà yálì màkàbà èdú yàlì àkàbà Paul ọwọ́ àlàáfíà kọ́ bàlí ọ àdá yálì màkàbà àdá ìbọ̀rẹ́ ni kejì lẹ́tà ayọ̀ rẹ̀ jáde lónìí àkàyálì màkàbà rúàmà èdú yàlì sákìrà àtúlẹ̀ bọ́tà ayọ̀ rẹ jáde sẹ́sà on search nígbà tí Jésù kọrí orí òkè wọ́n ní ọ̀gá kí ló dé ó ní mi ò rí lẹ́tà ayọ̀ mi mi mọ bí ẹ ń ké sí lẹ́tà ayọ̀ ni ìwé àyànmọ́ bí lẹ́tà ayọ̀ bá ti tọ̀nù ìwé àyànmọ́ ti tọ̀nù bí ìwé àyànmọ́ bá ti tọ̀nù ìwàsáyé ò ní tùmọ̀ ayálé àkàbàrú ọ̀dà ẹnìkan sàmì ta ló gba lẹ́tà ayọ̀ rẹ tó gbé pamọ́ ọlọ́gọ́ kọlu ó gbogbo ọlọ́wọ́ àríyá ló mọ̀ ogójì ọjọ́ bó ṣe ń bọ̀ bó ní lọ inú tábìlì ló padà sí ah, bó ṣe ń dénú tábìlì bíbo ló lọ ó tún lọ wá ọwá ọwá àríwí àyàmá ọwá àrí tí wọ́n kọ́ bẹ̀ ẹ̀mí olúwa jehova ń lára mi ọfà mi òróró yà mí láti tú àwọn olè sílẹ̀ láti ṣe ìdásílẹ̀ àwọn túbú láti bọ́ ọdún ìdásílẹ̀ ọwọ́ nǹka àṣetí mo wáyé wá sí láti kéde ọdún ìsásílẹ̀ olúwa ọwọ́ nǹka ọkọ wá ń kà ó ní sẹ́yìn tí mo wáyé wá ṣe ni bíbélì pé bó ṣe kà tán lọ jáde lọ ó lọ bẹ̀rẹ̀ sẹ́ ẹ̀yin tẹ́ gbé lẹ́tà ayọ̀ pamọ́ ẹ bá ń gbé jù lẹ̀ mo fẹ́ ìròyìn ayọ̀ lọ́sẹ̀ ẹ̀yin tẹ́ gbé lẹ́tà ayọ̀ pamọ́ báyìí lolúwa wí ẹ gbé jù lẹ̀ ẹ gbé jù lẹ̀ ẹ gbé e lẹ̀ ẹ gbé e lẹ̀ ẹ gbé e lẹ̀ ẹ gbé lẹ̀ ọmọdé oyin ọjọ́ ayọ̀ rẹ táyé gbé pamọ́ ó yàgbà. Amen lẹ́tà ayọ̀ la ń sọ nípa yẹn ìkáyà lè má kaba láre gba ojú ayọ̀ rẹ ìkẹyà lè má kaba ẹ̀yin ìwọlẹ̀ gbé lẹ́tà ayọ̀ mi pamọ́ ẹ̀yin ìwọlẹ̀ gbé tọ́mọ mi pamọ́ báyìí lọ́lúwa wí ẹgbẹ́ jùlẹ̀ ní masa dàlíà kaba àdáyà ẹ̀yin kan bẹ níbí o kó tó di friday olúwa ló máa pa yín lẹ́rìn mo gbọ́ ní etí kó tó di friday olúwalẹ̀ máa rẹ́rìn ẹ wà ń bì ẹ kó tó di agogo mẹ́ta ní friday bàbá mi sọ pé ẹ máa rẹ́rìn torí lẹ́tà kan bẹ tọ́ wa ó lẹ́ máa lẹ́rìn lórí ẹ̀ ẹ wá gbọ́ mo wọnú májà mo dúró mi ọ̀dá dúró mo sọ̀rọ̀ mi ọ̀dọ́ mo bẹ́ẹ̀ ni tó pè mí mo rà ṣẹ́ láti inú ọ̀run ibi lẹ́tà ayọ̀ rẹ wà sí ayé gbé pamẹ́ olúwa gbé jáde orí ogun méje ni ọ̀jẹ̀ ni lẹ́tà yọ̀ ń bẹ̀rẹ̀ pamọ́ á gbé ayé olùpọ́njú á wà wájú olóore ayọ̀ ayé rẹ̀ rà ànúgbà á wà wájú olóore olóore ò ní rí nàrí torí wọ́n gbé lẹ́tà pamọ́ á máa ṣe bí ẹrú gbogbo bí ó ti ṣe bí ẹrú wọn à ní compensate á jẹ́njẹ́ bí ẹrú ìrìn àjò rẹ̀ ò ní mọ́gò dání gbogbo tó bá ṣe láyé ayé ò bí pé ọmọ ṣe á ní ògo ṣùgbọ́n ìran ògo ní ọmọ wò torí lẹ́tà ògo tiẹ̀ gangan ó wà nínú àhámọ́ sọ̀rọ̀ tí ọmọkùnrin yẹn Mọ́dékáì nígbà lẹ́tà rẹ̀ ń bẹ láhàámọ́ kí ni ṣẹlẹ̀ sólóore olóore sùn olóore fi ọ̀rọ̀ rẹ̀ sùn ẹnìkan sàmì olóore tó fi ọ̀rọ̀ rẹ̀ sùn mọ sọ tẹ́lẹ̀ ọlọ́jì dìde láàárọ̀ ìyá máa kà fáwọn àdàyà àmàsáàdà ṣùgbọ́n nígbà tí olúwa dé tí lẹ́tà yọ̀dá ni ọba ò lè sùn jésù o ó ní bo ìwé ìrántí wa wọ́n ní bẹ níbí o ó ní ẹ lọ gbé wa wọ́n gbé ìwé ìrántí jáde a máa rántí ẹnìkan mẹ ọwọ́ ọ̀tún rẹ síwájú báyìí lolúwa sọ mo pé ìpè ọlọ́run àwọn àpọ́tẹ́lì gbogbo bí wọ́n gbé lẹ́tà ayọ̀ rẹ pamọ́ sí ọlọ́run gbé jáde fún un ọlọ́run gbé jáde ọlọ́run gbé jáde ọlọ́run gbé jáde ọlọ́run gbé jáde ọlọ́run gbé jáde ọlọ́run gbé jáde ọlọ́run gbé jáde olúwa tọ̀ mí wá gba ojú ayọ̀ rẹ wàá máa gbé ti ìgbéyàwó pamọ́ wàá ní kọ́mọ́ bá lọ́jú ayọ̀ wàá gbé lẹ́tà ayọ̀ pamọ́ irú wọn ọkùnrin ò ní rántí wọn ẹlòmíràn ọkùnrin ó tó sí ẹ àtúnṣíjú kò lára rẹ kò ní rí náà rí mọ́ torí wọ́n gbé pamọ́ ẹsẹ̀ àwọn àmọ́ gbé ti ìbímọ pamọ́ bí wọ́n bá gbé ti ìbímọ pamọ́ ọ̀run gan ó gbàgbé èèyàn ọ̀run ó gbàgbé èèyàn ọ̀run ó gbàgbé èèyàn ayé ó gbàgbé èèyàn ó rí eyín ó rí àná ni ọlọ́run lọ́rán tiẹ̀ ó rí ni ọlọ́ sílò ọlọ́run lọ ẹ́ torí wọ́n gbé pamọ́ ọlọ́run gan ọ̀ràn tí ó ti gbàgbé ẹ̀ ẹ̀sà wọn a máa gbé ti ìfọ̀kànbalẹ̀ pamọ́ ó rí ti nú àní ó wòye ọjọ́ tó lò nú omi ni ó wòye ìgbà tó lò nú omi ó lu àdójọ ọjọ́ seventy forty days ọjọ́ ọjọ́ tí o forty days o ti ọ wá wà nú omi oṣù kìíní oṣù kejì oṣù kẹta kò sí ìwé ìrántí o ṣùgbọ́n jẹ́ olúwa rántí ẹ̀ tí wọ́n gbé lẹ́tà ayọ̀ rẹ̀ jáde olúwa rántí ẹ̀ ó ní à ah. mọ gbàgbé èèyàn ah, ẹjọ́ bọ́ọ̀lẹ̀ omi gbẹ ọkọ̀ balẹ̀ hmm. sórí òkè Arárátì báyìí lọ́lọ́run sọ mọ sọ tẹ́lẹ̀ sáyé rẹ̀ bọ́ ọ bá sàmẹ́ èkè dáàmà káàbà lẹ́tà ayọ̀ rẹ̀ tí ọ̀tá ní òní bọ́ sí ẹni sàmẹ́ ọ yẹ gba lẹ́tà ayọ̀ rẹ̀. Oh ọyẹ gba lẹ́tà ayọ̀ ọyẹ gba lẹ́tà ayọ̀ ọyẹ gba lẹ́tà ayọ̀ ọyẹ gba lẹ́tà ayọ̀ ọyẹ gba lẹ́tà ayọ̀ ọyẹ gba lẹ́tà ayọ̀ wọn a máa gbé ti gbéyàwó pamọ́ wọn a máa gbé ti àga ọba pamọ́ aya máa sàdáàlì àkàbàdà yà bọ́yá lọ mọ̀ pé ọba ni ọ́ tí a ń bá ti gbé lẹ́tà àga ọba pamọ́ ọba ọmọ jẹun bí ẹrú alágbára ọmọ jẹun bí aláìlágbára ẹni ó yà yọ ọmọ sí ọmọ sèyàn torí wọ́n gbé ti àga ọba pamọ́ bí wọ́n bá ti gbé ti ìtẹ́ èèyàn pamọ́ a máa lo ìtẹ́ ìtí òfo ìtí òfo ni kò máa gbáyé ẹrú ìtí òfo ni kò máa mánéjì ayé gbé abọ́ládé wà rí ànúgbà èké yàlí màkàbà adégbọ̀ wọn wà rí precious wà rí ànúgbà ìtẹ́ òfo ni kéèyàn máa fomi jẹ́rì ìtẹ́ òfo ni kéèyàn ó yà yọ sẹlibrétì kọ́ wà ní koríta ìrònú ìtẹ́ òfo ni kéèyàn kàwé kọ́ mọ́ rìsẹ́ ṣiṣẹ́ ìtí òfo ni kó tó lọ́kọ kọ́mọ̀ rọ̀kọ ìtí òfo ni kó dé ní ọkọ kọ́mọ̀ rọ̀mọ bí kò yàtọ̀ sí aláìlọ́kọ àyálí àgàfà dàlí màsàdà ìtí òfo ni kó déwájú olóore kán rìjẹ́ẹ̀tì ìtẹ́ òfo ni kó yẹ kán fún oníbùú ègbèlú kán mọ̀ fún àyá màsàdà láìdé kò sí green card lọ́wọ́ Joseph torí ń bẹ nínú túkú ẹni tí ń bẹ nínú túkú kò sí celebration fún so kò sí gbogbo tí ń bẹ lára ẹ̀ wọ́n tó gbà gbà lẹ́sà ó rí pé wọn kò bu aṣọ ọrùn ẹ̀ ṣùgbọ́n lọ́jọ́ tó jáde nínú túbú tọ́bọ̀ ta ọgbà ìwé ọgbà ipò ayé padà sẹlibireti ẹ̀ ó ti wo àwọn kan lókè ó wo agbọ́tí lókè bí ẹni tó ti gòkè ṣùgbọ́n ọjọ́ tó jáde lẹ́wọ̀n agbọ́tí padà ń wò lókè èké dàyà màsàdà ẹnìkan sàmì bá ọba sàmì lẹ́tà ayọ̀ rẹ̀ táyé gbé pamọ́ ọ̀run gbé jáde ọ̀run gbé jáde olúwa gbé jáde olúwa gbé jáde olúwa gbé jáde olúwa gbé jáde olúwa gbé jáde olúwa gbé jáde olúwa gbé jáde olúwa gbé jáde olúwa gbé jáde olúwa gbé jáde olúwa gbé jáde ta ìyanu kan báyìí. it is my turn this morning sir. I deserve this morning. Ìyanu kan. Níbo lọ lọ wà? Èmi ìyanu rè é. Ẹ Láìdé. Bàbá mi. Bó lọ lọ wà? Èmi ìyanu rè é. Ọ̀dà bá a ti wà tán lórí òkè. Ah. Tí ẹnìkan kò gbọdọ̀ kó lórí òkè. Tètè máa ní ọwọ́ agbẹ́mọ́tò lẹ́kọ̀ọ́ tó lè lu Èkó.

àbí ìtòràn gbọ́. ó tòràn ìwọ òtòràn gbọ́ láìdé. Ah, nǹkan kan ṣe ọ́ a gbọ́dọ̀ dáwọ́ jọ gbàdúrà fún ọ láìdé. ọkọ̀ tí mo lọ gbélé kù. nọ́mbà kí ló mú bàbá mi oṣù kìíní ni mo nọmba one. ẹ irú èmi nǹkan. mo fẹ́ràn yín dáàbì mi ẹ mú lónìí. kémi ò mú eleven. one one. kẹ one one. ìwọ ńkọ́. one lè mi. ọmọ dájú ìwọ ọmọ yìí. a sì ní ọgbà àwẹ̀ lórí òkè ọ̀sá lọ àrí ọmọ. mo rí tó ń jẹ pankéèkì lánàá. mo lọ́gbà àwẹ̀ ó ní tó ń bá gbẹ́wẹ́ lọ́lọ́run ó bí o léèrè. ó ní dádì lọ bọ́lọ̀ ń sáyìn àwẹ̀. àṣẹjáde sẹ́nìkan. wọ́n ò bọ́ọ̀lẹ̀ ẹ sílẹ̀kùn ẹ lè bọ́ oh ìmásàdá ìyanu sà ìyanu ìyanu tẹ ọwọ́ ọ̀tún ẹ. yóò dá fún arẹwà ọ̀fẹ́ ọ̀fẹ́ rẹ̀ pọ̀ bẹ́ẹ̀ ni one help yàmá sàdálì kaba ẹnìkan sàmì angeli ti jẹ́ ìyanu bọ́ọ̀ bá sàmì ó wọnú ayé rẹ̀ iná má kàfàrú àdàyà má sàdálì kaba ìdúyà àlì má kàbàrú àmà àdàyà àlì má kàbà àwẹ̀ wo ló ń gbà brown ọ̀dà èlú kàyà Sada liki ba, ẹnìkan wà ń bì kí oòrùn ọ̀sẹ̀ yìí tó wọ̀ áńgẹ́lì tí ń jẹ́ ìyanu ó máa dìlíbà fún ọ ìdáyàmà sádàlíà kàbà ìyanu tí ó ṣẹlẹ̀ támú mi jó bí odi ayọ̀ tí ó ṣẹlẹ̀ tí màá fi jó bí adití kó sẹ́yìn tó parí bàbá jẹ́ ó torí mi ṣẹlẹ̀ kí n jó láì rílu kí n jó bí àdìtì. sọ lè máa jó báyìí èké yàmá sàtálì àkàbà mo sọ tẹ́lẹ̀ ẹnìkan wà mí kí òrùn ọ̀sẹ̀ tó wọ̀ abàmì ìyanu tó nírìírí ẹ̀rí ó wọnú ayé rẹ̀ we are talking about miracle. ẹni ìyanu débọ̀ mọ bí o ti sọ wọ́n á máa béèrè pé bóde á ní òde mi àyálé èké fọ́ọ̀dà ní màkàbà mo lọ yálé kan sí mímọ́ màmá tó nílé ní òye mi ó ní òye mi ó nílé jésù mi ó ní òye mi ó ní pásù ẹgbà mi ó ní wọn kàn gbowó lọ́ọ̀ mi ó ní màpé kan lábàá yìí màmá alápò àbọ̀bákọ̀ superstar kì í ta ṣùgbọ́n ọlọ́run jogo duplex yẹn kó lè ta máa ń sàn lánàá wọ́n tó gbé mẹ̀kánà ó mọ́ ṣàdúrà fún ọ ẹnìkan sàmì ìyanu tó ju ọjọ́ orí ẹ lọ ó wọnú ayé rẹ wá ọjọ́ tí ìyanu bá dé ẹni tí ìyanu bá lálejò kì í mọ̀ ó rí pé pásọ gbádébọ̀ ló máa lọ jẹ́ríkò ó lọ gbàdúrà fún màmá kan ó lẹ́ni ìyẹn lọ́ máa fọ́ọ̀n lówó tó ń wọ́n fi jẹun ọjọ́ tí òun á lọ ọbẹ̀ nírọ̀lẹ́ sunday oh, bóun ṣe ń débẹ̀ pé ẹjẹ́ àgbàdua bóun ṣe débẹ̀ ní ẹni no ọkọ rẹ̀ ní mama mami travel ó ní wọ́n ti lu èkó ó lò ní mo dáràn o ó lò ní wọ́n ti arrange ilẹ̀ wọ́n ní ká gbé mọ́tò fún yín ká ẹ̀ máa gbé mọ́tò yẹn lọ ó ní bóun ṣe bóun ṣe òun má bẹ̀rẹ̀ àdúrà ó ní bóun ṣe ń gbàdúrà yẹn òun á ronú pé ah, láti Jẹ́ríkò ni màá ti rìn lọ lé àwọn fọkànsí mọ́tò mọ́ nígbà àwọn gbàdúrà tán làwọn bá fẹ́ máa lọ ọkọ̀ wọn bá ní sẹ́ wá àmọ́ mọ́tò wà àwọn ní mi ọ̀mọ́ wọ́ ọ̀dàbọ̀ sà báwọn ti ń lọ wọ́n lọ ní ẹ wá sẹ́ àní wọ́n ní káàbò yín ní mọ́tò yìí mọ́mì ní agbè fún yín ká ẹ máa gbé lọ ó lọ ní ẹ ẹ máa wá olóòlù ọ̀mọ́ wọ ẹ jẹ́ dírábà gbé yín lọ ọba gbé àwọn wá bí rìn bí wọ́n ní bó ṣe ń páàkì wájú ilé àwọn ọba ń lọ ọba wá fáwọn ń kí àwọn ní ẹ̀mí mo ní ni ó lẹ́wọ̀n ilẹ̀ ní ó fi kí ìlà àwọn wọn lọ́wọ́ ọwọ́ àlọ́ tán àwọn lọ kanlẹ̀kùn ẹni wà ní fúláàtì ẹgbẹ́ kejì àwọn ẹ̀ka ẹ̀ka ẹ̀kúrọ̀lẹ́ àní wọ́n bò mí mọ́tò àwọn lọ bẹ́ẹ̀ ni ọ wà lókè àní mo ti do ní mọ́tò ẹni yẹn wá ń béèrè pé kí ni ti ń ṣe yín àní mọ́tò jọ́ kejì làwọn tó tún lọ wò pé ṣé mọ́tò mi ni ah. ìjọ wọn tó kọ̀wé wá níjọ́ kẹrin làwọn tó sọ pé sóò èmi mo ní ah. ẹnìkan wà mí. somebody is here. Ah. ìyanu òjijì bíbélì pé báwọn èèyàn yóò bá sí àmì àti sí ìyanu wọn à ní gbàgbọ́ kó o lè mọ̀ pé májẹ̀mú ń bẹ lórí mi kó tó di friday mo kéde rẹ̀ ayé rẹ̀ gbẹ̀yanu kó tó di friday mo kéde rẹ̀ ayé rẹ̀ gbẹ̀yanu kó tó di friday mo kéde rẹ̀ ayé rẹ̀ gbẹ̀yanu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 tó bá ti di kọ́tà náà ìmọ̀ múra lẹ̀ tó tẹ́ni ẹ darapọ̀ ó ti ń lọ lọ́wọ́ ọ̀gá múra o àdúrà nígbà kì í sagbára oh, ẹ má bínú gbogbo ẹ̀yin tẹ́yà ní sáfíìsì wò níjọ́ Sunday hmm. Friday àti Tuesday tọ́lọ wọ́n ti tún gbogbo tó ní fọ́ọ̀tì yẹn ṣe pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run ní aago mẹ́wàá ní àárọ̀ yìí ìpàdé àánú lè ṣe ẹ darapọ̀ mo súre fún ọ àdúrà rẹ̀ ọ gbogbo ẹ̀yin tí ẹ̀ náwó ọrẹ tàbí nàkàkà ẹ̀yin tí ẹ̀ ń ṣe tàb bí ìmọ̀ràn ni ẹ̀yin tẹ̀ ń sí à program yìí ẹ̀yin tẹ̀ ń ra data ẹ̀yin tá a jọ ń ṣe ẹ̀yin tí ẹ̀ ń polongo ẹ̀ fáwọn èèyàn gbogbo ẹ̀yin ènìyàn tá a jọ ń gbàdúrà uh, pọ̀ ẹ̀yin tí ẹ̀ ń repo ni báyìí lolúwa sọ ayé ẹ̀yin rí àánú gbà mo kéde yín ẹ rí àánú gbà mo kéde yín ẹ rí àánú gbà mo kéde yín ẹ rí àánú gbà ẹ rí àánú gbà ẹ rí àánú gbà òru àánú ó bẹ̀rẹ̀ ní ọ̀la bíbá májẹ̀mú gbèdéke jẹ́ the tó májàmú gbèdéke breaking the barrier of limitation bíba májàmú gbèdéke jẹ́ tó o ń lọ sí higher level àwọn májàmú kan gbọ́dọ̀ bàjẹ́ mo ti sọ bó ṣe gbà á gbogbo ẹ̀yìn tẹ́ lọ́kọ̀ ọ̀run ẹ gba white o òrùlé darapọ̀ ọ̀gá múra àdúrà rẹ̀ ọgbà alẹ́ ọ̀la alẹ́ ọ̀tọ́la alẹ́ ẹjọ́ mẹ́rin òru mẹ́tẹ̀ẹ̀ta bàbá mi máa rìn kọjá èèyàn kan ni ó ṣiṣẹ́ ọlọ́ni ó ṣiṣẹ́ àdúrà ó sì gbà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 seventy nine zero eight zero five zero two five zero two zero two zero five zero seven nine fifty twenty seven fifty seven seventy nine five zero two seven five seven seven nine pé nọ́mbà yẹn má pè ní àárọ̀ yìí torí a máa wà ní òpàdé mo múra lọ ní òpàdé nìyẹn tọ́jọ́ láti di ìrọ̀lẹ́ bí aago mẹ́fà o lè pè látago mẹ́fà lọ màá ti padà sí orí òkè àdúrà rẹ̀ ó gbà ó wà ní ẹ̀rí wà ní ẹ̀rí wà ní ẹ̀rí ọ̀rọ̀ yà ọ́ you are blessing in Jesus name wọ́n bá ti wọlé sórí WhatsApp number nọ́mbà yín ẹ sí ààrẹ káàkiri gbogbo kọ́ńtàkì kọ́ọ̀lù whatsapp nọ́mbà yín ìdí tí wọ́n fi send sẹ́ndì a sí Lord, nìyẹn lórúkọ olúwa ẹ you are blessed in Jesus name I love you.